أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe àánú wa tó ṣe wá ní mùsùlùmí ẹni tí ọlọ́run bá fẹ́ràn tọ́lọ́run fẹ́ ṣe ní olóríire láyé àti lálùkìá mà yóò fi ọ̀nà mọ́ lọ sínú Islam ẹni ọlọ́run ọba tí ó bá fẹ́ràn kò ní ṣe ní mùsùlùmí yóò jẹ́ kó máa sin nǹkan mi ìyàtọ̀ sọ́lọ́run nítorí kó lè lọ jìyà ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó fi ọ̀nà máa wá lọ sínú Islam tó yẹ ká máa rí ṣe gbogbo àwọn tí ò tí ì fọ̀nàmọ̀ kọ́lọ́n dákùnjọ́ kó bá fi ọ̀nà mọ̀ wọ́n kọ́lọ́n tọ́ sí ojú ọ̀nà Islam kó jẹ́ kí wọ́n lè gbà á kí wọ́n lè ṣe ìlú èrìjẹ èyí tí èrìjẹ èyí tí a wà nínú rẹ̀ ní òní nípínlẹ̀ Ondo ní ọjọ́ kọkàndínlógún oṣù Muharram ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn ọdún mẹ́rin ó dín ọdún ọdín ọdún mọ́kàndínlọ́gbọ̀n lẹ́yìn ìjìrà níbi Muhammad sallam ọba tí ó kó àjọ sí ààyè lónìí láti wá pèpè sínú Islam lábẹ́ agbọ́nrin Federation of Alusunna in Nigeria àkóríjọpọ̀ àwọn àjọ àjọ ìjọ ìjọ tí wọ́n jẹ́ onísùnà ní nàìjíríà kọ́dọ̀ láti ọ̀kọ́ gbà lẹ́sìn kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ò ní ìyá títọ́lá kó ṣe ni tí ó fi ṣe ìtọ́sọ́nà àti ìmọ̀nà fáwọn èèyàn tí wọ́n ti gba islam kọ́ ló ń jẹ́ kí wọ́n lè gba islam àwọn tọ́lọ̀ ti ní kọ́ gba islam nínú ìlú tá a wà yìí brọ́dà wa ismail ọmọ bàbá wa kábíyèsí ní ìlú yìí àti gbogbo àwọn tó kù wọn lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ́ ti ní kí wọ́n gba islam kọ́lọ́n kọ́ mẹ́sẹ̀ wọn rin lẹ́nu ẹ̀ kó jẹ́ kí wọ́n ó rí ṣe gẹ́gẹ́ bó ṣe kéèyàn ó ṣe kán sì rí ìyọ̀nà ọlọ́run kọ́lọ́n wa ti ara tiwọn náà darí àwọn èèyàn tó kù náà sínú islam kọ́lọ́ la hawla wala quwwata illa billahi aliyyil azim láì ní gbàsíkò nǹkan méjì ni wọ́n ní kí n hun pọ̀ ọjọ́ sì ti lọ díẹ̀ a wà láàrin òru báyìí mo fẹ́ sáré sọ̀rọ̀ díẹ̀ lórí at-tawhid àti islam bó ṣe pàtàkì tó láti ṣe ọ̀dọ̀ wa ń bì bí islam ṣe dọ́dọ̀ wa ní eréfè àti recent àfi gbọ́dọ̀ ṣe islam pẹ̀lú gbogbo wàásì láti ń ṣe fún àyè torí pé àti gbọ́ oríṣi wàásì mẹ́rin mẹ́ta ni ń bá pè ṣùgbọ́n táwọn afáwọn àtàjú ní translate sí haúsá fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì ni wọ́n sọ láàrin rẹ̀ yàtọ̀ sí ti ẹni tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ gan sọ gẹ́gẹ́ bí chief anáà fi kún ní ìsìn pé wọ́n sọ̀rọ̀ tó milẹ̀ Ah, láì ní básìkò òun ti ń jẹ́ Islam pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tẹ̀sẹ̀ gba Islam n ti ń jẹ́ Islam òun ni Islam lillahi subhanahu wa ta'ala wa inqiyadulahu ìjúpájú sẹ́lẹ̀ fún ọlọ́run tọ́lá rẹ̀ ga tí wọ́n ń pè ní complete submission nínú èdè òyìnbó ìjúpájú sẹ́lẹ̀ tàn yẹn yẹn fún ọlọ́run ìgbàfà fún ọlọ́run ẹ pé ntọ́lọ̀ ń fẹ́rẹ̀ ká máa ṣe ntọ́lọ̀ ọ̀fẹ́rẹ̀ ká jìnà sí n ti jẹ́ ìsàmù yẹn ní ìpìlẹ̀ ìwà ṣe ìsìláàmù yìí ó yàtọ̀ sí gbogbo ẹ̀sìn tó kù láyé gbogbo ẹ̀sìn míì ti ń bẹ lórí ilẹ̀ ayé lẹ́nikẹ́ni lè ṣe pẹ̀lú ìlànà tiẹ̀ pẹ̀lú ìfẹ́ inú ẹ̀ pẹ̀lú àkójọpọ̀ ìwé ìjọsìn téèyàn ó kojọ pé bá ṣẹṣẹ rè gbogbo ẹ̀sìn mìíràn gbàrú ẹ̀ wọ́n lè bọ Ọ̀ṣun pẹ̀lú irú ẹ̀ wọ́n lè bọ Ọya pẹ̀lú irú ẹ̀ wọ́n lè máa sin Ṣàngó eégún pẹ̀lú irú ọ̀nà bẹ́ẹ̀ àtàwọn ẹ̀sìn mìíràn tán ṣe lágbàáyé ṣùgbọ́n Islam òun ọ̀gbá kọ́pẹ́ èèyàn kan ọ̀nì yóò jókòó àbákòjọpọ̀ àwọn èèyàn kan ni wọ́n ó jókòó tí wọ́n ronú pé táwọn máa ṣe rèé táfi máa ṣe ìjọsìn ìsáàmù ọ̀gbàrú ẹ̀ jẹ́mi ó sọ fún wa pé ìsìlámù ni Islam, ìjùpájú sẹ́lẹ̀ fọlọ́ọ̀ ni kí lọ́ba tó dá ní í fẹ́ ká pé ńlá ṣe kí ni tí ọ̀fẹ́ ká jìnà sí ní ti ń jẹ́ ìsìlámù nù ìyẹn lọ́fà tó fi jẹ́ pé àwa tí a ṣe ń gba ìsìlámù iṣẹ́ tí ń bẹ ń wájú wa gé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sí ń sọ oníṣẹ́ ká má jáfìrà láti kọ́ ẹ̀kọ́ nípa ìsìlámù yìí kó ba àlè yé ni nínú ẹ̀kọ́ tá a sì kọ́ ni ká lè ka alukur'anul karim lédè lárúbáwá tọ́lọ̀ ń fi sọ̀kalẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam kálọ̀ ọkọ́ láti kọ́ yìí iṣẹ́ gbogbo wa ni àtàwọn àtẹ̀yìntẹ́ fẹ́ kọ́ nítorí pé ẹ̀ lè dákọ́ fúnra yín àwọn kan ní ọ̀wọ́ akọ yín a sì ti mọ̀ a ti gbọ́ bí ìlú ṣe rí ọlọ́run kó bá a san bàbá tó bí a broda wa ismail kó bá a san lẹ́sàn-án rí kó a darí àwọn náà sínú islam láìpẹ́ inshallah ta'ala àti gbogbo ìjòyè wọn àti rí i pé kò sáwọn àáfàá nítòsí tí wọ́n lè ṣiṣẹ́ yìí àwọn àáfàá wà látàwọn ìlú míì tí wọ́n àjókòó ni láti tọyín sọ́nà nípa ìmọ̀ Islam àti bá a ṣe ṣèjọsìn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run yóò sì jẹ́ sọ̀wọ́pọ̀ gbogbo alágbára Ọlọ́run tààrà Ọlọ́run ṣe nírọ̀rùn ẹ̀yin tẹ̀sẹ̀ ń gba Islam olèmí fẹ́ dojú ọ̀rọ̀ kọjú àwa tá a wà nílẹ̀ tá a wá bá yín lọ. Ah, gẹ́bí tí mo mọ̀ dáadáa ìlú Ìbàdàn lèmi ti wá síbí àwọn èèyàn máa ń wà nínú ìlú wa nìbàdàn lọ́hùn tí wọ́n sọ pé mùsùlùmí làwọn bíbá náà sì gba ìsáàmù ní ìsìn báyìí tẹ́pẹ́ wọn máa jórúkọ mùsùlùmí ó máa jẹ́ isa mi ó máa jẹ́ muhammad mi ó máa jẹ́ abdullah mi ó máa jẹ́ latifa mi ó máa jẹ́ mansurọ tó jẹ́ yí pé àwọn àti abọ́gibọ̀pẹ̀ olóòṣà wọn ò yàtọ̀ orúkọ lásán ni wọ́n fi yàtọ̀ sẹ́ni tó jẹ́ kèfèrí tí ń bọ tí ń bọ tí ń bodò tí orúkọ lásán wọ́n èyàtọ̀ níbi ìjọsìn fún àwọn náà máa sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run tẹ́gùn bá dé wọn jọ gbé eégún bókè ìbàdàn bá bẹ̀rẹ̀ wọn jọ sókè ìbàdàn bọ́lọ́sùn bá gbé egbọ́ ọ̀sùn kalẹ̀ wọ́n tún jọ tẹ̀lé lẹ́yìn àwọn èèyàn tó bá rí báyìí ṣe mùsùlùmí ẹ má fi ìsìláàmù tẹ́ ẹ gbà yìí ẹ má ìjọrú ti ń bẹ lọ́pọ̀lọpọ̀ ìlú wa ńlẹ̀ yorùbá ìsìláàmù tí wọ́n ti dánwò àti òòṣà bíbọ tí wọ́n ti dàpọ̀ mọ́ra wọn tẹ́kọ̀ yọ àwọn pé mùsùlùmí lòun yóò sì máa ṣe Ṣàngó yóò máa sọ ya wọ́n máa bọ̀gún yóò sọ pé mùsùlùmí lòun kọ́dà yóò tó jálá jíngbà mi kọ́ jẹ́rú ìsáàmù yẹn làwọn ó ṣe ọlọ́run tọ́lá rẹ̀ ga ọ̀sọ̀nù suratul Baqara. wàmínà nàzí máa ń yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimuminin ọlọ́run ní bẹ́ẹ̀ nù àwọn èèyàn tí wọ́n mọ̀ sọ yìí pé ọlọ́run sàn lẹ́sàn rẹ̀ tí wọ́n mọ̀ sọ yìí pé òun gbàgbọ́ òdodo làwọn àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn gbàjọ́ kẹ́yìn gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n sì sọ́n gbàgbọ́ òdodo wọ́n yẹ ṣe mọ́mìnì wọ́n yẹ sẹ́ni tó gbà fọlọ́run inú sura kejì Quran Quran chapter two àyà ìgbà ó lé mẹ́jọ àyà verse one and eight ọlọ́run yá ayọ́ aládínà àmọ́nà òdòkúlù fi sílẹ̀. ìyá ayọ́ aládínà àmọ́nà òdòkúlù fi sílẹ̀ gáfà wàlá dàdàbí ugudu àti ṣẹ́yìnbán ìnáwó lọ́gùnmọ́dúnwọ́n mọ́bí. ọlọ́run ní ẹ̀yin ń gbàgbọ́ òdodo òdòkúlù fi sílẹ̀ káfà ẹ kó sínú ẹ̀sìn ọlọ́run tí í ṣe islam tán yányán ẹgbẹ́ islam tán yányán ẹ má gba díẹ̀ nú ẹ̀ kẹ́ ẹ fi kẹ́ ẹ gba apá kan kẹ́ ẹ kọ apá kan inú sọ́ọ̀tù bákọ́ra náà lọ́lọ́run ti tún sọ̀rọ̀ ẹ̀ padà súrà kejì kùránì àyà eighty five tọ́lọ̀ ti sọ àfàtọ́ mìíràn bí báàdì. àfàtọ́ mìíràn bí báàdì kìtàbí wàtàkùfùrù nàbí báàdì. فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون ọlọ́run ní ẹ má gba apá kan tíra mi kẹ́ ẹ kọ apá kan lẹ̀ kẹ ẹ nígbàgbọ́ sápá kan kẹ ẹ sọ pápá kan ń bẹ̀ kọ̀ọ̀kan yín kẹ ẹ kọ́ lẹ̀ ẹnikẹ́ni tó bá gba apá kan nínú ọ̀rọ̀ wa tó bá kọ apá kan lẹ̀ ìtí ó jẹ́ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run oníkẹ́sí ó filẹ̀ hayati dóníyà ọlọ́run ó ṣe ìyẹpẹrẹ ìdójútì ìyẹpẹrẹ yóò ṣe fún nínú sẹ̀mí ìtayé wa yawmal qiyamati yuraduna ila ashaddil adhab tàdíjọ́ ọ̀dàjọ́ ọlọ́run darí ó ń tọ̀ ń padà sínú ìyà tó le wà má lọ bí kò fìlẹ̀ àmà tá a ma dùn kọlọ̀ mọ̀ sàlẹ̀ ǹjẹ́ ó jẹ́ yà ẹ ìsàm tẹ́ ẹ gbà ìsàm tẹ́ ẹ ṣetán yẹnyẹn gẹ́bí ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ gá ṣe gbé fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti bí wa Muhammad sallallahu wa sallam gẹ́bí òun gangan fún rẹ̀ ṣe ṣe tó sì gbé fáwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n ń gbé látòrí ẹnìkan dórí ẹnìkan ìjọkan dórí ìjọkan tẹ̀ wá dọ́dọ̀ hàn ní Nàìjíríà bẹ́ẹ̀ lẹ́sìn ṣe Islam Isam nílẹ̀ yorùbá ọwọ́ ilẹ̀ yorùbá tí ilẹ̀ erin jẹ́jẹ́ kan nínú ilẹ̀ náà ọwọ́ nípasẹ̀ àwọn oníṣòwò tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n gbé islam dé west africa torí èdè mali jẹ́ kan nínú orí èdè tí islam tètè dé ní west africa yìí púpọ̀ tẹ́pẹ́ láti mali òun ni islam ti dé northern nigeria gangan tètè dé àríwá lẹ̀ nàìjíríà láwọn ọ̀nà tó gbá rìn tọ́lọ́ ó sì gbé ìsáàmù dọ́dọ́ àwa náà láti abala òkè yìí wá tó fi adésàlẹ̀ wa ń bí ìsàlẹ̀ ọ̀ya tá a fi di ẹni tí àgbà Islam kó sì wà nínú òtàn fún wa pé Islam ti wà nílẹ̀ Yorùbá before Christianity Islam ṣáájú Christianity délẹ̀ Yorùbá ṣùgbọ́n torí pé àwọn àwọn àdánwò ẹ̀dá ìran burúkú ti ń da yẹ́rú ìran ọmọ akátá ìran òyìnbó nígbà tí wọ́n ń bọ̀ sí nàìjíríà especially àwọn portuguese ṣáájú british wà nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ ní ọ̀tàn eighteen fourteen àwọn portuguese ti dé nàìjíríà nàìjíríà àti lo portu àti lo èdè potogi àti lo ṣáájú kátó mọ̀ ní jẹ́ english language àlọ́ arabic lẹ́yìn rẹ̀ kí english gan tó dé ní nàìjíríà yìí kan náà ọ̀bẹ ní ọ̀tàn kọ́dà táwọn kẹfẹ́ rí gan kọ́ gẹ́bí ìwé tí òdùmú kọ sociolinguistics in Nigeria àti Nigeria ti lo Arabic language ṣáájú rí pàápàá jùlọ ní Northern Protectorate Nigeria lókè àríwá tẹ́pẹ́ oníṣòwò lásán lọ́jà tí wọ́n bá fẹ́ kọ ìwé pé gbé báàgì ìrẹsì kan ránṣẹ́ sí mi tó adiláyẹ̀ mọ̀ ń bá fún ọ lówó Arabic letters ni ó fi kọ́ ṣùgbọ́n ìyẹn kọ́ ló má tà yìí ètò ọkàn gan lọ̀rọ̀ Islam ìsáàmù ti wà ní nàìjíríà tó ti wà nílẹ̀ yorùbá yìí gan especially ṣíwájú christianity for years ṣùgbọ́n àgbà táwọn òyìnbó ń bọ̀ láti wá mú wa sìn wọ́n mú ẹ̀sìn dání mọ́ wa wọ́n mú christianity wọn tó ń ṣe ń jọ́nà lọ́wọ́ mu wa tá a bá sì wo christianity dáadáa pẹ̀lú bó ṣe wà lónìí gangan even lọ́dọ̀ àwa náà ń bí a rí i pé little difference ń bẹ láàrin christianity àti idol worshiping tìǹtìǹ báyìí ni wọ́n yàtọ̀ síra wọn ẹnìkan gbégi kalẹ̀ ó ní ìlọ́lọ́run ẹnìkan gbókúta kalẹ̀ ó ní ìlọ́lọ́run ẹnìkan sọ pé odò lọ́lọ́run tó ẹnìkan lẹ́kùn ego ní ìlọ́lọ́run tó tí ń sìn tí ń bọ ẹnìkan léèyàn ẹgbẹ́ òun náà lọ́lọ́run kí ni difference ẹ̀ kí ni yàtọ̀ object of worship wọn ntọ́lọ̀ ń create ni ntọ́lọ̀ ń dá òun ni wọ́n ń sìn òun ló ń ṣe gbogbo ẹ̀sìn ayé except islam islam nìkan so ní òsín ẹni ń a dá tó yẹ pé creator gangan ní í sìn ọba tó dá nǹkan lè yẹn ń sìn kì í ṣe ẹni tó a dá kì í ṣe tọ́lọ̀ ń dá ẹni tó dá gbogbo nǹkan tó dá yẹn tó dá lùjànà tó dá mẹ̀lẹ́kà tó dá odò tó dá igi tó dódò tó dá ọyẹ tó dá gbogbo nǹkan là ń sìn islam nìkan ni kò sẹ́sìn kankan lókè yẹ pé ayé yìí tẹ́pẹ́ nú ẹ̀sìn wọn ọlọ́run ni wọ́n ń sìn ọba tó dá nǹkan ni wọ́n ń sìn ìtọ́lọ́run dá ní gbogbo ẹ̀ lẹ́sìn tó kù ń sìn láyé. ìgbà tí islam sì dọ́dọ̀ wà lẹ̀ yorùbá ìgbà tí o ti gbọ̀nà ọ̀nà tó gbà dọ́dọ̀ àwọn orílẹ̀-èdè tá à ń rí tọ́ka sí àgbáyé lónìí pé islamic nation ni àbí muslim nation ni ọ̀nà tó gbà dọ́dọ̀ àwọn kọ́lọ́gbà dọ́dọ̀ àwọn bíi ọ̀nà pé àwọn èèyàn ń bá àwọn oníṣòwò pàdé wọ́n rí pé sí wọn bí ọjà títà níbi òwò ṣíṣe níbi káràkátà níbi kábàáyàn hùwà níbi kátọ̀ káyàgbẹ́ wọ́n ní kọ́ yàtọ̀ síta àwọn náà fi ń bèrè pé ẹ̀sìn wo lẹ̀sìn tí láfìgbà ọ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìyẹn jẹ́ kọ́ yẹ́pẹ́ lómi ń gba ìsáàmù mọ́ òòsà ṣiṣẹ́ rẹ̀ ti ń sìn torí pé n ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò tí ì jùlẹ̀ tẹ́ rí mi ìtẹ́ ìgbà ọwọ́ apá méjèèjì pọ̀ yẹn ló ń bẹ ńlẹ̀ wa ńlẹ̀ Yorùbá yìí pé ẹ̀sìn méjì lè yọ́ wọn ṣe pọ̀ yọ́ wọn ní mùsùlùmí lóhùn òun náà ló sì mọ̀ lórí onífà lọ́nà tó yẹ pé ìdílé àáfàá nílẹ̀ yorùbá oògùn tí ó so sẹ́nu ọ̀nà ntí wà ní para àti yàrá rẹ̀ yóò ju ntí mẹ́lẹ̀ babaláwo lọ. gbogbo wọn ní sọ̀rọ̀ pé díẹ̀ ọkùnrin ò tó ayé ó gbé ayé ni ọmọ ṣe tí bẹ́ẹ̀ sì ni bí òyìnbó tó mú wá àwọn tọ́yẹ pé tẹ́yẹ bá ti lè gba christianity ẹ̀yin lẹ́ẹ̀dì the cream in the society ìwọ ló wọ́n sọ̀dọ̀ èèyàn pàtàkì láwùjọ táwọn tó kọ́ ọmọ pèsè wọ́n sọ̀dọ̀ oníṣẹ́ tí ó wà lọ́fíìsì ńlá tí ó máa wọ kóòtù tí ó máa de táìmù ọ̀run tí ó máa de bẹ̀ntigọ́ tí gbogbo èyí tó kọ́ máa wò lọ́ọ̀kan <laughs> ayé ònìkan náà ni kò sí nǹkan mìíràn yìí rìn pé á fàyè fún ọ ọ gbádùn ayé kọ́dà bí ọlọ́ọ̀ pé iná gbére ní ọlọ́wọ̀ ọlọ́run tí ò ní kó mẹ́mọ̀ láéláé ní táwọn gbé wa nù kò sí nǹkan kan mọ́ kọjá ayé tẹ ẹ bá sì wo ibi tí christianity ọ̀nà ti wá ni àti britain ni o àti america ni o tọ́gbà lọ́dọ̀ à ń bí ni o ẹ rí i pé kò fẹ́ kan sẹ́sìn láwùjọ tí ọ̀nà ọlọ́run tẹ́lẹ̀ àwọn ìfẹ́ kan sẹ́sìn including christianity òyìnbó mélòó nínú church ebi láì fìtẹ́ ń bá lọ láti rí un gbogbo ara ti homosexuality bó sì gba britain àti america including tó àwọn churches lọ pé ọkùnrin ọmọ ọfọkùnrin ṣèyàwó yóò sì tún jẹ́ pásọ̀ lórí chọ́ọ̀chì ọkùnrin ni ọmọ jẹ́ ìyàwó ọkùnrin yóò sì tún jẹ́ pásọ̀ yóò jẹ́ bishop tó sì ti dòfin ó ti dòfin USA ó ti dòfin South Africa lẹ́ẹ̀rẹ́mẹ́ ó dòfin ní Canada tó ti wọnú constitution wọn lọ pé yẹn ní right àti fẹ́ ọkùnrin tó wá fẹ́ fẹ́ ọkùnrin obìnrin náà right àti fẹ́ obìnrin ẹgbẹ́ tàbí obìnrin náà fẹ́ fi sórí ọkọ ẹ̀ ṣé ẹsẹ̀ náà sínú sẹ́sẹ̀ lọ́kọ yẹn níbo ni irú tọ́jà mọ́rọ̀ yìí wà nù Bible àwọn tó sì gbé wáyé náà nù tí wọ́n ń ṣe láti rí òun kì í sájòjò alọ́mọlọ́hùn aláwọ̀ èèyàn lọ́hùn alẹ́gbẹ̀lọ́ aláburú mbẹ́ àti mọ̀ tí ń ṣe ìlú wọn. ẹ̀yin tẹ́ ẹ gba Islam ẹ ṣerú Islam tí wọ́n ń júwèé fún wa ni. nínú nǹkan àkọ́kọ́ tẹ́ fi ṣe Islam òun ni tawhid ẹ lọ́mọ Ọlọ́run lọ́kan àmọ́ Ọlọ́run lọ́kan ọba àṣọ ọba tó dá gbogbo nǹkan tí nǹkan kan ọ̀dọ́ tẹ́nìkan òbí tí yóò sì bímọ kò sì sẹ́ni tọ́ da ọlọ́run inú inú inú suratul hadid nbẹ̀rẹ̀ suratul hadid ayẹlẹ ẹ̀kẹta Quran chapter fifty seven suratul hadid verse three rẹ̀ ọlọ́run ní wal awwalu. wal awwalu wal akhiru wal zahiru batin wàhúwà bí kò lè ṣe ìnáli. ọlọ́run ní òun ọlọ́ọ̀ba ni al-awwal ọba àkọ́kọ́ ọba tó pé kò sí nǹkan kan tí ń bẹ ṣáájú rẹ̀ òun sì ní al-akhiru ọba àkẹ́yìn ọba tó pé ńgbà tí gbogbo nǹkan bá parí àti sánmà àti ilẹ̀ gbogbo tí ń bẹ ẹnu ẹ̀ yọ sẹ́kù òní òun ni al ọba tó hàn ní èsè gbogbo ayé gbogbo gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ni òfin ojú rí ọlọ́run báyìí kò sì pọ́sibú àkàrọ̀ ọlọ́run láyé inú suratul anam sura kẹfà quran aya one o oh two àti one o oh three ó ní la tudrikul absar. la tudrikul absar wa huwa yudrikul absar wa huwa latiful khabir. ọlọ́tọ̀ làrẹ̀ ga ní òun ọlọ́ọ̀ba gbogbo ojú aráyé ojú tèèyàn ni ojú tàlùjẹ̀nu ni látòdúrí kò làbí sọ̀rọ̀ ojú yẹn kò lè rí yẹn rí yẹn kó rí ọlọ́run báyìí ẹ lè rí ọlọ́run nígbà tẹ́ bá ń bẹ láyé mo tó tó sọ pé kèfèrí ẹ máa kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam kò ní tún rí ọlọ́run jọ dájọ́ torí pé ọ̀nà méjì inú Al-Qur'anul Karim lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ nu sọ́tùnù Qiyamah ó bẹ́ẹ̀ nu sọ́tùnù tọ̀fífún ọ̀nà méjì ló ti sọ. So ìníjà ní ìsìn ọlọ́run ni àdọ́hírù bó ṣe yẹ pé àlẹ́ gé ayé kárí sójú láyé tá a wà yìí ṣùgbọ́n ẹ ń bá kú sínú ìsáàmù tó jẹ́ múmi ní òdodo tí ó ṣẹbọ ìsáàmù rẹ̀ tẹ́ pé ni mùwáhídù ni ni tí ọ̀dà nǹkan mi ọlọ́run yóò rí wọ̀ báyìí ni إلى ربها نادرة ووجوه يومئذ باسرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاكرة نينو ساتو متوففون أوتوني كلا إنه كلا إنهم عن ربهم يومئذ لمهجوبون جزاكم الله خيرا wọ́n wà yudrikul absara láyé ń bí àwọn òòlè ọlọ́run sójú ṣùgbọ́n ọlọ́run rí gbogbo ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí chief sọ tán nísìn ọba tí ń bẹ lórí àláràṣe rẹ̀ lọ́nà tọ́tọ́ sí tí wọ́n á wo gbogbo tí ń bẹ ẹnu sẹ́wọ̀n méjèèjì àti ilẹ̀ méjèèjì níwò tẹ́ ẹ̀ máa wo kóró àgbàdo ẹyọ kóso tá a fi sórí tébù báyìí wájú èèyàn imam ahmed bin hanbal rahimahullah ta'ala nínú fatul majid sheru kitabi tawhid nígbà tí ń sọ̀rọ̀ alẹ́ ma wa tí wọ́n wa nù fatil majid ni ati sama sámà méjèèjì ati rẹ̀ méjèèjì àti gbòtì mẹ́rin ẹ̀ ó dàbí kóró orúbẹ̀ ẹ̀yọ̀ kan oṣù tí ń nwaju wájú ogun kóró ni sámà méjèèjì àti gbogbo <laughs> ọlọ́yìí a lọ mọ̀ lọ bá a so a mọ̀ láso nbí dídẹ́ ẹ̀dá òun nìkan lọ́dà gbogbo wa dá àtẹ̀mí àtẹ̀yìn àtẹ̀mí isa akíndé sọ̀rọ̀ òde àti bọ́dọ̀ wa Ismail akílà ló wà àtàwọn ìyá wa ìyá wa ń bọ̀dọ̀ wa gbogbo ti mẹ́lẹ̀ yìí àwọn bàbá ti mẹ́lẹ̀ yìí ọbẹ̀ yẹn kóso tó dá wa alikọ́ọ́lùkọ́ àrọ́ọ́sẹ́kọ̀. kọ́ọ́lù kùkù lè ṣe é ọlọ́run gan fúnra ẹ̀ ní èmi lọ́ba tí mo dá gbogbo nǹkan fáàbùdù ẹ máa sìn ẹ máa sìn ọba tó dá gbogbo nǹkan àmọ́ ọlọ́run lọ́ba àṣọ tó dá wa dá láti run orí dé ẹsẹ̀ kò sẹ́ni tó nípẹ̀ dídá rẹ̀ lẹ́yìn ọlọ́run kò sí ẹnìkan bàbá wo nípẹ̀ bẹ́ẹ̀ amu khuliqu min ghairi shay'in am yukhaliqun min ghairi shay'in am humul khaliqun am khalaqu samawati am khalaqu samawati wal ard bal la yuqinun Ọlọ́run tọ́lá rẹ̀ ga ló dá wa dá láti rún orí débi èékánná ànábì yìí sọmọ mariam jesus christ kò ní ṣíà kankan mẹ́ kò ní kankan tó dánú ara gbogbo èèyàn kò ní kankan tó dá mẹ́ bàbá wa ọ̀dá wa ìyá wa kọ́ ló dá wa wọn ò sì dára wọn dá wọn ló sì dára wọn dá ọba tó dá wa làwọn ń sọ fún wa pé ká lọ gbàgbọ́ ká sì máa sìn ọba tó dẹ́ẹ̀dá òun ni kò so ni ká gbàgbọ́ lọ́lọ́run wa òun ni ká sì máa sìn ká má sìn kàmí ma ìtọ́wò náà sì ń wí fún àánú pé èmi nìkan ní ẹ sìn ẹ má sìn kàmí ma mi. Mm ọlọ́run tọ́lá ẹ̀ka nu sọ́tún Isra sura kẹtàdínlógún alukur'anul karim láti àáyà kọkàndínlógún lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ tí ń bá lọ bá lọ tẹ́ wá débi tó ti wá pa àṣẹ àti kíkọ̀ lórí nǹkan méjèèjì ni ìtumọ̀ la ilaha ni máa gbé wá tàti fẹ́ sọ wakọ̀dọ̀ rabbuka Allah. wakọ̀dọ̀ rabbuka Allah ta'budu illa iya wàbíwálìdẹ́yìnì ìhìsánà. ọlọ́run tọ́lá rẹ̀ ga ní òun paláṣẹ wákọ̀dọ̀rọ̀ bùkà òun ọlọ́ọ̀bá tọ́lá ń ga òun paláṣẹ òun paláṣẹ fáwọn ẹ̀dẹ́nìyàn pé Allah ta'budu illa iya ẹ gbọ́dọ̀ sìn nǹkan mí ìyàtọ̀ sóhun òun ọlọ́ọ̀bá ní kóso òun ni ẹ máa sìn ẹ gbọ́dọ̀ sìn nǹkan mí ìyàtọ̀ sóhun ọlọ́ọ̀bá mbàánà la ilaha illallah ọ̀nà al ibadatu lillahi wahda ntí ń jẹ́jọ́ sìn ọlọ́run kò sọ̀rọ̀ àmọ́ fífún a gbọ́dọ̀ sìn nǹkan mìíràn yẹn ọlọ́run lára ìbáàdà tá a mọ̀ ní tọ̀hìd lára rẹ̀ òun ni dùá wà dùá àdúrà ṣíṣe mùsùlùmí ẹ má gba ìsám nínú ọ̀sẹ̀mí ayé ẹ̀ kò gbọ́dọ̀ tó pé ẹnìkan mọ́ kò gbọ́dọ̀ pé sheikh ya sheikh lágbájá wá sí nǹkan báyìí fún mi kò gbọ́dọ̀ ayé mọ́ ya nàbí yùlá kan ànábì ọlọ́run kan nínú àwọn àǹbíyá aléhìmù sọlátù ọ̀sálàm mùsùlùmí ò ní képe mọ́ kò ní pe ànábì kankan kódà bó ṣe ànábì muhammad ọ̀sálàm òun kọ́ la á pè ẹni ẹni tọ́ dá ànábì muhammad ọ̀sálàm tọ́ ránṣẹ́ tọ́ dẹ̀mí tọ́ dẹ̀yìn òun la máa pè kì í sá ànábì muhammad ọ̀sálàm. gbèlè káwa pé àáfàá kan nígbà tí ọ̀bà lẹ́tọ̀ àti pé òdìyẹ ànábì tọ́lọ̀ rán sáráyé ká máa ké fún kọ́ bíyà bùkátà kẹfọ́ àbíkọ́ yọ báwo ni ó ṣe àdẹ̀tọ̀ fún wa láti máa pe èèyàn ẹgbẹ́ wa tọ́jà àfàlàsán lábẹ́ àníbí Muhammad sallam ìjẹ́ mùsùlùmí wa ìjẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ jẹ́ pé muwahidu ni ẹ ń bá mọ ọlọ́run lọ́kan tó ṣe ọlọ́run nìkan oṣo tí ò ṣe nǹkan mìíràn yẹ ọlọ́run tí ò képe nǹkan mìíràn yẹ ọlọ́run ni ọmọ ìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹ ń bá ti da nǹkan mìíràn pọ̀ ọlọ́run mo ṣe kú lọ́wọ́ máa pè kọ́dà bó ń gan pèrè mùsùlùmí lórí ayé ti ń pèrè mùmínì mo ṣe kú ní lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́bọ ni àyàfi tọ́wọ́ túbọ̀ tó kù láyé lóko. torí ẹ. man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah. ẹgbẹ́ lápẹ́ ẹgbẹ́ láti inna Allah la an yushraka bihi. inna Allah la an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha'. ومن يشرك بالله فقد افترى إثما عظيما. àyà tí wọ́n kà fún àyè ń bẹ nínú sọ́tò forty eight Quran chapter four verse forty eight àyà ìlọ́lọ́run sọ yìí pé ẹnikẹ́ni tó bá dorogún pọ̀ mọ́ òun ọlọ́run òun ọlọ́run bò rí ń ṣe àforíjì fún inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika Mm dájọ́jọ́ òun ọlọ́ọ̀bọ̀ ò ní ṣe àforíjì fún kéèyàn ṣe ẹbọ pẹ̀lú òun ká ṣe nǹkan míì mọ́ òun ká máa képe nǹkan míì lẹ́yìn òun ọlọ́run òun ní forí ẹ̀jìn yàn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mi tó yàtọ̀ sí ṣẹ́ríkù tó yàtọ̀ sí ẹbọ tó yàtọ̀ sí òòṣà tó yàtọ̀ sí ká máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run àbí ká máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ó máa forí ẹni tó ń bá fẹ́ kì í ṣe gbogbo èèyàn o ẹni tó ń bá fẹ́ lè máa ń yà ṣáà ni o ẹni tó ń bá fẹ́ onírísìnsìn o ntọ́ fi wí bẹ́ẹ̀ ó ní ìdí rẹpẹtẹ táwọn afọ ní tàfàṣírù ti sọ títí ní parí àyà òun ó tó tó àyà yẹn sọ rú ọ̀rọ̀ nǹkan náà ó tó tó sọ ntọ́ parí ẹ̀ ni wọ́n á gbẹnu lélẹ̀ kan. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا Aya 116 in Quran chapter 4 verse 116. Ètò bẹ̀rẹ̀ náà lọ bẹ̀rẹ̀ verse 48. Kẹ́ ẹ má ṣe bọ pẹ̀lú òun. Òun ò ní forí jíyàn kẹ́yìn òṣòrògùn pẹ̀lú òun. Òun àwọn forí ẹ̀ṣẹ̀ mi tó yàtọ̀ sí ẹbọ ṣíṣe òun forí ẹ̀jẹ̀ ní tó ń bá fẹ́. Ẹnikẹ́ni tó bá dorogún pọ̀ mọ́ ọlọ́ba òun tó ń ti sọnù ní ìsọnù tó ní ẹ̀jìn ìsọnù ìsọnù kéèyàn sọnù kó lójú ọ̀nà tọ́lọ́hún kọ́ wọ̀ gbẹ lọ kọ́mọ́ lè padà ojú ọ̀nà mọ́ láéláé òun lójú ọ̀nà ẹbọ ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹ gba Islam àtàwátà wà lẹ̀ náà olùkàkọ́ aká jìnnà sí ẹbọ ká má dòrógó pọ̀ mọ́ lọ́hún mo tó padà síbi tawhid tá a bá ń sọ̀rọ̀ tawhid mẹ́ta ló pín sí aslam mẹ́ta ni recently làwọn á rí àwọn kan tí pé tawhid ìlàhíyà tawhid kìnìkan tàwíìdù kíní kan oríṣiríṣi táwọn èèyàn e wá ń wí nìsín a sì ti rìnnà tíra a sì pé wọ́n kàn fẹ́ yọ ẹ kàǹkàn míì jáde látara mẹ́ta tó jẹ́ pilẹ̀ ni tàwíìdù rùbùbíyà ni pilẹ̀ tàwíìdù rùbùbíyà ìmọ̀lọ́lọ́ kan bí kọjá àrọ́bù fẹ́ dàrá yé ìtumọ̀ rọ́bù ní èdè Lárúbáwá òun sì ní alikọ́ọ́lìkù wà rọ́ọ̀sìkò àlùmọ́sọ́rìf ọba tó dá ẹ̀dá tí ń bọ́ ẹ̀dá ọlọ́ọ̀ba ni ilé ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ suratul Fatiha alihamdulilayi rabbil alamin. àrọ́bù rọ́bù lè alàmì ọba tó dá gbogbo ayé tí sì ń gbogbo ẹ̀dá pátá ọlọ́run gbogbo ẹ̀dá ọlọ́run ń dá wọn mo máa ń ń pa iṣẹ́ ọlọ́run tá a bá lọ kó ẹja ẹja tó ṣe hash nílé iṣẹ́ tá a bá lọ kó jọ sínú odò tiwa tá a bá gbé odò tá a gbé eh, fish pond tá a lọ kó ẹja kéékèèké imported oúnjẹ ni o local oúnjẹ ni o òkú adìẹ ni o òkú ẹran ni o àwọn àdá sínú odò ẹja tá a sè tá a tọ́jú tá a padà wá tà tipátipá ní èkọjá pọ̀lọ́wọ́ mi ní títóbi ẹja ọlọ́run ẹja ọlọ́run nínú odò nínú èyíkéyìí odò tí mẹ́lá yìí ká wáyé náà lẹ́gbẹ̀ẹ́ ìrìnjẹ wáyé náà àti àwọn ìlú míì ẹja ọlọ́run ti bẹ̀ ní àwọn odò ńláńlá ẹja míì ju èmi gẹ́gẹ́ tí mo dúró yìí lọ ní títóbi kò sì jòkú ẹran kankan kò jòkú adìẹ ọlọ́run lọ́mọ tí ń fún jẹ́ inú omi o tí ó hàn sẹ́lẹ̀ kankan ẹja ó sì ju yẹn lọ mo fojú ara mi ẹja tó ju èmi gan lọ rí ni níyàwó rí lójú ọ̀nà Sokoto mo fojú ara mi rí báyìí ni wọn ò sọ tẹ́ ẹ fún mi ní nineteen seventy four ẹja tó ju mi ọ̀gá ju mí lọ ó gùn jù lọ sára jù mí lọ mo fojú ara mi rí báyìí <laughs> ọlọ́run sì dá nkẹ́ ẹ̀ bọ́ àwọn ò lè wá bọ́ ẹja ẹ mú ẹja kan so sínú púùlù kan ẹ máa bọ ẹ bọ for ten years kò ní tó mi láéláé yàrá kẹ́kù ńgbà tí ọmọ yìí tó tàn mí ni ọlọ́run ni àlẹ́ kọ́ọ́lùkù ọ̀rọ̀ ọ̀sẹ̀ kù òun lọ́ba tí ń dẹ̀dà ní bẹ́ẹ̀dà ọba tó dáwọ́ ọyẹ kásá bí ọ̀yẹ́ àsìn ẹ̀yìn èèyàn mi ọba tó ń dá àyàn ọyẹ kásá bí ọ̀yẹ́ kásìn. indallahi rizika wàbùdù wàṣùrù. ọ̀dọ̀ ọlọ́run ni ká wá rísíkù sí. òun ni ká mọ̀ wọ́n da rísíkù sọ́dọ̀ rẹ̀ á àmú ọ̀dọ̀ ẹ̀ ní ká wá sí àánà lò ọ̀dọ̀ ẹ̀ ní ká wá sí. ẹ má dorogún kẹrọ pọ̀ mọ́ òun nìkan ní ẹ̀sìn. ọba tó ń dá dáì ẹ wo a dáyé ẹ wo irun tí ń bẹ lórí ẹni tí ń gẹrun ẹ wo iye irun tá a ti kúrò lórí. ọ̀tàn lórí o àwọn tá à ń fárí ẹ wo ọdún tá a ti ń fárí bọ̀ irun ọ̀tàn lórí o. awọ tí irun sì ń bẹ lórí rẹ̀ yìí irun ọ̀kọjá bí awọ irun òde bí eku tí mi ń orí torí àwọn pé bẹ́ẹ̀ bá pẹran gbogbo ibi tí irun wà lára rẹ̀ ọ̀kọjá awọ tá à ń bó ní tàbí ṣe tẹ́ kí inú òní inú òde kò dé ẹran gangan kò dé ara kò dé ara flesh kò dá ibi ẹran wà tá a bá ṣe àwọn orí èèyàn náà kò sírun nísàlẹ̀ ọwọ́ àwọn nìkan nínú wà irun ó sì máa yọ gbogbo tá a máa gé ọ̀sẹ̀ méjì méjì èmi fánú mi mo sì ti ń faribọ̀ ní ìsìtọ́ dá tí ń gbàgbọ́ mi láti ní seventy four ni ọ̀sẹ̀ méjì méjì ni tọ́lá yìí bọ́ ọ̀sẹ̀ méjì ẹ̀fà pẹ́pẹ́ irun ti ga lórí irun ò sì tán lórí ọ̀hún ẹ wojú àtẹ́lẹ̀ ìkànnà ìkànnà ọ̀kọjá ibi tọ́wà yìí náà tẹ́ ẹ bá ti dẹ́yìn bí ẹ lé ní ìkànnà mọ́ ọ̀wọ́n mi tẹ́ ìkànnà mọ́ rè ẹ wo ìkànnà àtẹ́lẹ̀ ayé ìkó ní dédé ibi tọ́mọ ìkànnà ní òsì tán mẹ́yìn bá dá gbogbo ẹ̀ dáadáa orísìí dá gbogbo ẹ̀ dáabọ́ tójú ọ̀bà lọ́dọ̀ tó ti sẹ́mọ̀ sẹ́lẹ̀ wù lórí ilẹ̀ tá a jẹ́ tọrọ bá rà lórí nǹkan tó tó gbìn tá a gbìn ẹ̀gẹ́ ni iṣu ni ọ̀gẹ̀dẹ̀ ni ìbẹ́pẹ ni tọrọ bá rà lórí ẹ̀ bó ti wù kójú ọ̀rọ̀ tó ṣé yóò di nǹkan jíjẹ gbogbo tí jẹ́ bẹ̀pẹ̀ tí ń jẹ́ ọ̀gẹ̀dẹ̀ nǹkan kan pípa rẹ̀ pẹ̀lú òrùn ni òun ọ̀ràn sí atẹ́gùn ọ̀fẹ́ sí yóò tó di pípẹ́ tí ó fi ṣe jẹ bíbẹ́ ẹ̀kọ́ kò ní ṣe jẹ ta rọrùn ta ni rọ̀jò ta ni tá à ń gbìn kan lórí ẹ̀ ta ló tó mi ti wálẹ̀ kí ló dé tá a sẹ lómi tí o lè dá nǹkan kan. inna rabbakumullahu alladhi khalaqa samawati wal arda fi sittati ayyamin thumma stawa ala al-arsh. يغشي الليل النهار يطلبه هثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين جزاكم الله خيرا سورة الأعراف Quran chapter 7 verse 54 Quran chapter 7 verse 54 ọlọ́run tó la rẹ̀ gádé òun ọlọ́ọ̀bá yín nà lọ dájọ́jú èmi rọ́bù yín àlèkọ́ọ́lìkù yín wà rọ́ọ̀sìkù yín ọba tó dá yín ọba tí ń bọ̀ yín òun ni Allah òun ni Allah kò tó lè rí bẹ̀rẹ̀ yín rẹ̀ kẹ́nìkan mú kó ló ń yín Jesus Christ Muhammadu bin sallallahu alayhi wa sallam tó tó ta kó ẹ má lọ lọ́wọ́ parẹ́ ni fìríyàwó náà lánàá tún lé àlẹ́ ó ní àná rọ́bù kúmù ní àlà ọ̀rọ̀ nífa àkàdàhùn láwọn kálá láàkúrọ̀ tó wà ní òòlà iná fìdálí kálá ibùrọ̀ tán lè máa ń yàkṣà. fìríyàwó náà nù sọ́ọ̀tù náà zẹ́àt kúrán chapter seventeen náà sọ́ọ̀tù náà zẹ́àt ó ní àná rọ́bù kúmù ní àlà èmi lọ́lọ́ọ̀bá yín tó ga jùlọ rọ́bù alẹ́ kọ́líkù àrọ́síkù sóhun alẹ́ kọ́líkù ní rọ́síkù ó rọrùn láwọn ọlọ́run nífa àkádàhùn làwọn nàkàlà láàkúrọ̀ tí wà ní òwúrọ̀ ó ń gbá fíráwọ́ náà mú lẹ́yìn tó péré ẹ̀rọ náà ní ìgbà mọ́tò ọ̀gbà náà kan mímú ṣáájú rẹ̀ rí ìparẹ́tọ̀ lágbára pọ̀ ni ẹnna fi dálíkà láyé bọ̀tà lè máa ń yáṣá ó ń fi ṣàríwò sòye fáwọn tí ń bọ̀ ọlọ́run àfẹnjẹ́ ọba bẹ́ẹ̀ rù wọn lọ́hùn kẹ́nìkan má mò ń rọ mò ń rọ yín mò ń rọra mi mò ń rọ yín ìjẹ́ mùsùlùmí wa ìjẹ́ mùsùlùmí tán yẹn pẹ̀lú ọlọ́run ni o tá a ní pé nǹkan mìíràn ọlọ́run tá a fi padà kó láyé mọ́ tá a bẹ́ẹ̀ da nǹkan mìíràn pọ̀ mọ́ ọlọ́run àtúpadà sẹ́sẹ́ àná nù ẹ̀ ń bá sì padà sóko àná wà láì iná ní ọlọ́wọ́ alìsílám yàjú bùnmọ́ kọbìlà gbígbà ìsìlám òòrè la fún yẹn ni òòrè tó ju òòrè kéèyàn di president nation kan lọ ni àbá di state governor oore wo ni bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ṣe gọ́vnà ẹ àpọ́nlé àná ẹ̀tẹ́ òní ebi náà lẹ́ni tẹ́tí wọ́n wọ́n ká ebi ẹni tẹ́tí wọ́n wọ́n ká sọ pamọ́ fún wa ni àfẹ́tọ́ wa tètè kunu ọlọ́kùn ni òní fojú balẹ̀ ẹjọ́ ni òní dẹ́wọ̀n ebá gbẹ̀wọ̀n ló kakọ̀ tí ń ṣe Christmas tó kọjá ìní ìyá wọn tán láwọn ṣe bẹ̀ wọ́n ti ṣe fàáfún fàáfún àná ti dẹ̀tẹ̀ ètí ò tí dẹ̀tẹ̀ tiẹ̀ náà ń bọ̀ lójú ọ̀nà kèèyàn ni ṣùgbọ́n oore ìsàmù tẹ́ẹ̀ bá ti lè gbà báyìí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yọ̀ sẹ́yìn ọlọ́wọ́ parẹ́ gbígba ìsàmù ń pẹ̀sẹ̀ rẹ ni gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ rí ẹbọ lẹ ṣe rí ni o ọtí lẹ mu rí ni o sílẹ̀ lẹ ṣe rí ni o olè lẹ rí ni o e, e, èèyàn lè yẹn parí ni o gbogbo ohun tẹ̀yàn ṣe rí lánàá ọlọ́run parẹ́ pẹ̀lú gbígba Islam ẹ̀ tọ́lọ́run wá pẹ̀sẹ̀ rẹ̀ naam ومن تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما آية توقع سورة فرقان سورة لك دوغمان قرآن chapter 25 نوكاون verse 68 ونوكا غانغان verse 68 ẹ̀ ń bá túbá tó kòǹbì tí ń bá bọ̀ tẹ́lẹ̀ wàá mọ̀nà tó wàá gbọ́ lọ́n gbọ́ lẹ́yìn tó ti ń bá bàjẹ́ kan bọ̀ tẹ́lẹ̀ wàá mìlà àmìlà ń sọ̀ lè hà tí wọ́n á padà sábọ̀ ń sẹ́tọ́ jẹ́sẹ̀ èrè tọ́lọ́ ni a ṣe bí irun wákàtí márùn bí kíké kùránì bí mẹ́tì mọ́tọ́ kùránì bí mẹ́gbàwé rọmọdọ́n àwọn sẹ́rí tọ́lọ́ ni a ṣe irú àwọn eléyìí òní tá bá ń ṣe fọ̀ọ́lẹ́ka yorùbá dìlú lọ́wọ́ sẹ̀yàtìmọ̀ hasanat gbogbo ẹ̀ṣẹ̀ wọn tẹ́sẹ̀ rí tẹ́lẹ̀ padà tẹ̀lẹ̀ rí látẹ̀yìnwá ó yí padà sí ẹ̀rí ẹ̀rí àdéhùn ọlọ́run ẹ̀sìn ní bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ká tó gba ìsáàmù ọlọ́run wàá yí padà pé sẹ́ẹ̀rí lọ́dà torí pé àti gbọ́ ọlọ́run gba títúbà àti wọn ṣe tọ́lọ̀ ń fẹ́ pẹ̀lú sáritù kákèsí nǹkan mẹ́ta tọ́lọ̀ ń sopọ̀ ìlàmọ́ntàbà ẹ̀ńbàtúbà rọ́jà fímọ̀mọ́dọ̀ níta ti ṣe kọjá kákò díẹ̀ wàá mọ́nà àwa padà sí di ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run wàá mílà tọ́lọ̀ ń parí láṣẹ pé ká ṣe nínú Islam àwọn eléyìí ò ní ẹsẹ̀ wọn tàti sẹ̀rí tẹ́lẹ̀ ọlọ́run ń sọ di sẹ̀rí ni ẹ kú oríire o bọ́dà Ismail ẹ kú oríire o àwọn tó kù yẹn ẹ kú oríire o bàdìlọ́lá ń ṣàrà wọn máa dárúkọ dáadáa jù báyìí lọ oríire ni kéèyàn ṣe Islam ṣùgbọ́n tá a fi rí Islam dọ́dọ̀ ọlọ́run ò ní tawhid tí ọba ti sí èyí ò ní mú nǹkan déwájú ọlọ́run ńlá ọ̀fà tó fi jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ pé mùsùlùmí kan sọ pé lágbájá èèyàn ṣe mùsùlùmí òdodo mọ̀tádẹ́ òní ọ́ fàásẹ́kù ni ọ́ mọ̀nàfẹ́kù ni ọ́ etí ń bi òní káwọn èèyàn má gbà ń tọ́lọ̀ ń wí bọ́ kàmọ́ tẹ̀lé kàmọ́ dá mi ilẹ̀ kàmọ́ sí nǹkan tọ́ yàtọ̀ sí. èyí ọ̀ mùsùlùmí odò kó ló fi sẹ́mi káfà mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan Quran chapter two verse one eight èyí ọ̀ jẹ́ mùsùlùmí tán yẹ́nyẹ́ ni pẹ̀lú gbà fọlọ́hún tí ò ní dankan mẹ́kọ̀ọ́ mọ́ lọ́hún abala kan òní wùlùhíà tàwíìdù kọ́ pé

ta lọ́mọ táìmù tí ń gùn sí ti ń ga sí ọmọ gbàtàrà ń sara sí ti ń tó tóbi sí èmi tó pé ìbátan yẹ àṣegò tẹ́ni báyìí ni mí irú mẹ́rin èmi wọ́n lè gbé wájú ọkọ̀ kan tí ó gbà lẹ́gbẹ̀ẹ́ dáìfà lónìí pé yẹ́nì kan afẹ́jọ́ kùtù ìrọ̀lẹ́ ẹni jọba lára ni ìjọ wo mò ń tóbi sí èmi gan ọmọ. afárá àìdùn máa tó múnú. أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين sọ́ọ̀tù wàá kí àdán kà fáwọn Quran chapter fifty six lélẹ́yìn ni ọlọ́run tó la rẹ̀ ga tá a mọ̀ lọ́lọ́ọ̀ba tí ń dẹ́ẹ̀dá tí ń bọ́ ẹ̀dá yìí a máa ṣe òun nìkan tá à ní sin nǹkan míì mọ́ láti lè jẹ́ mùsùlùmí tá a bá ti lè sin nǹkan míì ẹ̀sìn tá a ti ṣe ṣáájú tẹ́lẹ̀ yọ̀ọ́ bàjẹ́ ẹ̀ ń bá gba Islam abẹ́ntẹ́ bí sínú Islam tí ń kírun tí ń gbàwẹ̀ kọ́dà tọ́lọ Mẹ́kà tọ́lọ ọmúra ńjọba ṣe ẹbọ lẹ́ẹ̀kan kọ́dà after years ti ń ṣe Islam bọ̀ ẹbọ ọba ẹ̀sìn ti ń ṣe látẹ̀yìn yọ̀ọ́ bàjẹ́ problem ti mẹ́lẹ́nu. No ẹbọ máa ń pa ẹ̀sìn téèyàn ṣe ìmọ̀ ń bàjẹ́ iṣẹ́ ọ̀parẹ́ tí òní yéèyàn bá nǹkan kan ọjọ́ ọlọ́run àfìgbà ọba tó túbà tó tó abẹ́rẹ́ ẹsẹ̀ rẹ̀ míì ṣe méjì àwọn afọ́nsẹ̀ pèsè lórí eléyìí náà pèsè iṣẹ́ tó ti bàjẹ́ tẹ́lẹ̀ ń gbò tó padà dé sínú ìsámu wọ́n dá padà fọ́pọ́ ṣe ni àbọ̀sẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ míà fresh méjì àwọn afọ́ àpèsè kálọ̀ kà wọ́n tafàṣírù lórí ẹ̀. ṣùgbọ́n olórí jùlọ ni pé ọlọ́run tọ́lá àrẹ́gá sọ́nu sọ́ọ̀tù zumar sura thirty nine sọ́ọ̀tù zumar Quran chapter thirty nine verse sixty five láyà tí mo fẹ́ lò ní ìsìn Quran chapter thirty nine verse sixty five ọlọ́run tọ́ra gẹ́lá aṣọ́ta láyà. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين balillah fa'abude wa kun mina shakiri. jazakumullahu khaira. ọlọ́run tó lára ẹ̀gá lóun ti sọ sínú àwọn tí àtọ̀ ṣáájú fanibi muhammad sallam tó ṣáájú àdúgbò ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóun tó sọ kalẹ̀ nínú kuraani náà tá a fi rẹ́rìn àdúgbò ọ̀sán sáráyé wípé tẹ́ ẹ bá yẹ dorogún pọ̀ mọ́ mi ìṣẹ̀yìn ó bàjẹ́ tẹ́ ẹ bá ṣe ṣírùkù tẹ́ ẹ bá ṣe nǹkan mélòó yìí ọlọ́run ìṣẹ̀yìn ó bàjẹ́ ntẹ̀sílẹ̀ ẹ̀ ń bá sì ṣẹbọ pẹ̀lú ọlọ́run yọọ jẹ kẹnu àwọn khosirin nínú àwọn tí ó pòfo tí ó pàdánù lọ́rùn nínú àwọn losers ni ọ wà kọlọmọjà wà ní àwọn tí ó pàdánù. àáyá yẹ àtàwọn akẹgbẹ́ ẹ̀ tí ọ̀sá yìí láti sọ nítorí time ti ń lọ ó pè alákèsí síbi pé a sin lọ́hùn nìkan tá a ní sin kàmí ìmàmá. tàwọn ìdí ẹlẹ́ẹ̀kẹta ó ní alasma wa sifat alasma wa sifat abala yìí abala pàtàkì ni. ebi abala yìí lọ́pọ̀lọpọ̀ èèyàn ti ń di káfìrí tí wọn ò ní mọ̀ pàǹtí tó di kèfèrí padà níbi ká mọ àwọn orúkọ ọlọ́run kó yẹ káwọn orúkọ yìí la fi ń ké pọlọ́run ká mọ àwọn ìròyìn ọlọ́run pápá àwọn ìròyìn tá a mọ̀ la fi ń bẹ ọlọ́run àbàlọ́tọ́ Islam nínú àwọn nǹkan tẹ̀yàn fi bẹ ọlọ́run tọ́lọ́run sì fi òun ni kẹ́ ẹ máa sọ pé ya allah ya rahman ya allah ya rahman àfàwà ahmed bin tẹ́mi yàrá ìmọ̀ lọ́wọ́ tààlà inú mọ̀jùmọ́ fatawa volume ten wa mujalladu tó fi sọ nípa abala pàtàkì nínú abala islam tí wọ́n pè ní elmu suluk elmu suluk volume tó fi sọ̀rọ̀ elmu suluk ibẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wá wọ́n ní tẹ́nìkan pé ya allah ya rahman gbogbo tó fẹ́ tọrọ pátá ló ti wà lábẹ́ orúkọ méjèèjì tó lè fi tọrọ tó wá fẹ́ tọrọ owó kò sẹ́ni ìdíkọ́ sọ pé yá gani jùmọ̀ yá mọ́ gani torí pé ma sọ pé Allahu arahman nígbà pé ismu jalala ni Allah orúkọ kárí ayé ọlọ́run ni Allah tẹ́lẹ̀ kan sọ pé yá Allah alganiyu ti wà lábẹ́ rẹ̀ alimokiri ti wà lábẹ́ rẹ̀ alimaliku ti wà lábẹ́ rẹ̀ arọ́síku ti wà lábẹ́ rẹ̀ alalimu ti wà lábẹ́ rẹ̀ asọ gbogbo orúkọ tó kù ti wà lábẹ́ rẹ̀ torí pé gbogbo tó kún ìròyìn ní fún Allah tẹ́ẹ̀ká pé Ar-Rahman ọba ọba tí kẹrin ọ̀làlà èèyàn jẹ́ kèfèrí ọjọ́ mùsùlùmí ní ayé yìí yọ ọmọ kẹyìn lọ ni ní tá a sì fẹ́ tọrọ ká ayé ni àfẹ́kọ̀ọ́ fún alẹ́ kọ́tà àwọn kọ́kọ́ jẹ́ òye wa àfẹ́kọ́ ẹ̀pọ̀ dàtà gbé kalẹ̀ kọ́tà kí wàá ní wàhálà àkọsẹ̀ máa wórúkọ kankan gbàtẹ́ Ar-Rahman mẹ́lẹ̀ tó yẹ pé gbàtọ́ lọ́n fẹ́ pé àpé kẹ́ ẹ pè mí pẹ̀lú nǹkan báyìí tẹ́ bá ti pè mí ń dà yín lóhùn inú sọ́tìlì sáà Quran chapter seventeen ayah one and ten orí الله ادعوا الله ودعوا الرحمن Rahman. أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ọ̀rọ̀ tọ́lá ẹ̀gá nídìí àdúgbò sàn sọ fún wọn pé ẹ máa sọ pé ya Allah ẹ sọ pé ya Rahman ó tó Allah wíìdó Rahman ẹ sọ pé Allah Ar-Rahman ya Allah ya Rahman èyíkéyìí tẹ́ bá fi pè mí nínú àwọn orúkọ mi o ọlọ́ọ̀lẹ́ mi bọ̀dọ̀ orúkọ tọ́lẹ̀ wa ni tọ́ ọlọ́run fi yẹn sọ fún wa bọ́dà ìsìláyà àtàwọn tó kù àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run pẹ̀lá kéèsì dípò ká máa wá yá lágbájá yá nàbí yàlá yá Muhammad ya Ibrahim ya Israfil ya Jibril ọlọ́run ẹ̀ mọ̀ wáká èmi tí mo dá Muhammad tí mo dá Jibril tí mo dá Israfil tí mo dá Mikailu ni ẹ pè é ẹ má pè nǹkan mi èmi ni ẹ pè é sẹbẹ ní bùkátà sí mi ni ẹ fẹ́ ràn lọ́wọ́ mi ẹ fẹ́ gbáyé rọrùn ẹ fẹ́ jẹ ẹ fẹ́ mu ẹ fẹ́ nà ẹ fẹ́ lò ẹ fẹ́ bùkátà yóò bí ya ẹ sọ pé ya Allah ẹ sọ pé ya Rahman ntí ẹ máa pè nù tẹ̀bátì awi ya Allah ya Rahman ò tán ntẹ̀ fẹ́ tọrọ ẹ tọrọ ẹ èmi ọlọ́wọ́ da yín ló ń gba bùkátà yín bá yín gbọ́ yín bìyà bùkátà yín torí ẹ̀ lè jẹ́ wípé ìkan nínú ntọ́ pàtàkì fún wa nínú sẹ̀mí ayé òun ni ká mọ ọlọ́run lọ́kan ká má ṣe ìsìláàmù tí ó jẹ́ ìsìláàmù ẹlẹ́bọ téèyàn pé mùsùlùmí lòun tí ó sì máa ṣẹbọ pẹ̀lú ẹ̀ à ń bẹ ọlọ́run ọlọ́run kò fi ọ̀nà mọ̀ wá lọ sí inú ìsìláàmù kọ́mọ̀jà kó ń bẹ̀ láéláé kọ́lọ́n kò fi ẹsẹ̀ wa rinlẹ̀ síbẹ̀ kó jẹ́ ká rí ṣe láṣeyọrí táfi lálùjẹ náà ọlọ́run táfi rí yọ̀nà ọlọ́run lálùkẹ́ àmà àwọn ọmọ ìyá atásẹ̀ gba ìsáàmù ọlọ́run gbà wọn láàyè nínú rẹ̀ ọlọ́run jẹ́ kí ìsáàmù náà rọrùn fún wa láti ṣe jẹ́ wọ́n bá yọ̀nù rẹ̀ pàdé àtikẹ́ rẹ̀ látara rẹ̀ jẹ́ kí wọ́n sori eta yàtà lùkẹ́ àmà gbogbo ohun tó ti ṣe lóore fẹ́ni kọ̀ọ̀kan wọn ká tó gba ìsáàmù mọ́jọ́ bàjẹ́ o àlékún oore wọn á máa ṣe fún ọ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tó di mùsùlùmí tán jẹ́ ká yọ rọrùn fún ọjọ́ ṣe wà tẹ́lẹ̀ lọ jẹ́ kí àlùkìyámà wọn ó sì rọrùn láti rí gbé nígbà tí wọ́n bá padà dé sọ́hùn kí wọ́n jọ máa àlùjánnà lọ́hùn gbogbo àwọn tó jẹ́ kèfèrí nínú olú àti gbòòlú ayé ọlọ́run bá mùsùlùmí ọlọ́run darí àwọn èèyàn padà sínú Islam torí pé ojú ọ̀nà làkóso ti mẹ́láyé nu ẹ̀ńbáṣẹ́ ni ọ̀là ní oríkẹ́ ọlọ́run ọlọ́mọ sáyẹ sọ gbogbo èèyàn ti mẹ́láyé di mùsùlùmí àwa tá a ti wà nù ìsàmọ́jà kó mọ́jà kó mẹ́mọ́jà di kèfèrí mọ́jà sọ pé àṣẹ mọ́ ọlọ́run jáde yọ̀nù rẹ̀ láyé kárí alùkìyàmọ́ kọ́lá la hawla wàlá quwwata illa billah aliyyil azim. kótó ni pé màá dúró ọlọ́ọ̀tọ́ ra gẹ́ sọnù suratu Muhammad Quran chapter forty seven nípa kéèyàn náwó rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hún ká má sàhùn sọ́lọ́hún tọ́lá rẹ̀ ga ọlọ́hún sọ báyìí pé. ha antum haula'i tud'awna litunfiqu fi sabilillah. لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ۖ ثم لا يكونوا أمثالكم جزاكم الله خيرا ọlọ́run fi àyà ẹ̀pẹ́ lákèsí pé ẹ̀yin èèyàn yìí táwọn náà jẹ́ kanú àwọn tí ń bá wí lónìí ṣé bẹ́ẹ̀ là ń ké sí pé kẹ́ ẹ̀ náwó yín sójú ọ̀nà tọ́ lọ́ọ̀ba tẹ́ ẹ bá náwó yín sójú ọ̀nà tó lọ́ọ̀ba ẹ fi gbà ń tọ́pọ̀ kọjá ń tẹ́ ẹ ná padà lọ́dọ̀ ọlọ́run ni tẹ́ ẹ bá wá sahun ẹ ń bá sahun nu yóò sahun sẹ́mi ara ẹ̀ torí pé ìyá àwọn ṣíṣe òun ẹ̀ ẹ̀san rẹ̀ tó yẹ kó rí ìkẹ́ ọlọ́run tó yẹ kó rí táyé ojú rẹ̀ ọlọ́run tàlùkẹ́ tó yẹ kó rí yọ pàdánù ẹ̀ kò ní rí nígbà pé ntọ́lọ ni ó fi tó ń ṣe fún kó fi ṣe kò ṣe fọlọ́ torí ẹ̀ lè jẹ́ pé èmi àtẹ̀yìn à ń wá látọ̀dọ̀ wa owó ńláńlá ẹni tọ́lọ ń bá bò láṣìírí tó lè fi one million naira lẹ̀ lálẹ́ kò fi lẹ̀ ẹni tó lè fi fifty thousand naira lẹ̀ kò fi lẹ̀ ẹni tó fi ten thousand naira lẹ̀ kò fi lẹ̀ ẹni lágbára one thousand naira kò fi lẹ̀ bọ́ọ̀ ikú ṣe máa lọ́wọ́ ṣe fi ojú five hundred two hundred naira ẹ̀ fi ilẹ̀ bọ́ọ̀lù máa ṣe fẹ́ni kọ̀ọ̀kan ma owó tá a bá gbàjọ yìí a fi na sójú ọ̀nà tọ́lọ́hún padà ni Islam wà náà lọ́wọ́ èmi àtẹ̀yìn ní tá a sì ní tá a fẹ́ fi ṣẹlẹ̀ lọ́wọ́ fún Ọlọ́run ló fún wa òun náà ló sì ní torí pé yọ padà jogún nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ padà káwa á na sí ibi tó ní á na sí ká fi gbójú rẹ̀ rẹ̀ padà ká gbà kẹ́ rẹ̀ padà ká gbà lékún àrísìkì táyé àti tàlùkì àmọ̀ lọ́dọ̀ òun ló kù fún wa báyìí torí ìdí eléyìí wọ́n ń ké sí wa yí àwọn èèyàn ó dìde wọ́n bá gba fi sabilillah bá a bá ṣe lágbára tó láì sáhun òun ni ká ṣe fílẹ̀ tó àfẹ́ ẹ̀nà fún ìsìláàmù ni ibi a bá sì ná sí ládàá rẹ̀ ọmọ jẹ́ tàwa tá a dájọ́ ká mọ̀ sáhun ọlọ́ọ̀bá yọ ọgbà lẹ́sìn fún wa o ọlọ́ọ̀ni àlọ́kàrí yìí ń tún fuqara ọlọ́ọ̀ lèmi lọ lọ́rọ̀ tí n bá ní ẹnáwó owó tí mo fún yín ẹ̀nà sójú ọ̀nà mi mo fẹ́ fi kẹ́yìn ni èmi gángan fúnra mi ọba ọlọ́rọ̀ torí pé bẹ́ẹ̀ bá fi nǹkan díẹ̀ rẹ padà gbàmí lọ́dọ̀ mi ni aláìní lẹ́yìn tẹ̀ wojú rẹ ọlọ́run ọlọ́run já rojú rẹ rẹ̀ àwọn tó bá gba ìbá kéde. Ya ayyuhal ladhina amanu. ‘Yan agaji na Allah ku tashi ku zagaya saboda karɓan wannan fi sabillahi a taimaka fi sabillahi Allah saka da alkhairi. A taimaka fi sabillahi ‘yan agaji ku tashi ku zagaya. Gbogbo àwa agaji pátá ẹgbẹ́ káàkiri lọ́dọ̀ gbogbo àwa jẹ̀mọ́ ọlọ́sàn-án alẹ́ sàn tafadala ṣe. Ẹ يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ọlọ́run ìwòkè yóò gbàgbọ́ òdodo haladullukum ala tijaratin nínú sọ́ọ̀tù sọ́ọ̀f sura sixty one ayẹ̀lẹ́ẹ̀kẹwàá ǹjẹ́ kí n júwèé wò kan fún yín tẹ́pẹ́ tẹ́ ẹ bá ṣe yọ ọ́là inú yẹ ẹlẹ́tẹ̀ eléro sàfẹ́ máa bá fẹ́ mà ọlọ́run ní òwò náà òní ẹgbọ́n náà bá gbọ́ àtòjíṣẹ́ rẹ̀ ẹgbọ́n náà bá gbọ́ Allah subhanahu wa ta'ala ẹgbà nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹgbà gbọ́ lójíṣẹ́ rẹ̀ watujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum ẹ máa sapá sójú ọ̀nà tó wọn ọlọ́run ẹ jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ẹ̀mí yín pẹ̀lú dúkìá yín àtẹ̀mí yín dhalikum khairu lakum in kuntum ta'lamun ọlọ́run ní kẹ́hìn ṣẹlẹ́yìn ní lólóore fún yín tẹ̀ ẹ bá mà ní ẹ gbà tọ́lọ́run ṣe ká ṣe jihad jihad bíi amwalikum lọ́n fi bẹ̀rẹ̀ ẹ fi dúkìá yín sapá sójú ọ̀nà tòun ọlọ́run dúkìá yín ẹ̀nà sójú ọ̀nà tọ́lọ́run ẹ fi fi sẹ́bìlì láì lẹ́bẹ̀ẹ́ sí lágbára tó ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga jù sí ẹ̀kọ́ ọlọ́ọ̀ sàn sàn lé lórí ẹ̀sán rẹ̀ ọlọ́run sì ti sọnù ayàtọ̀ tẹ̀lé ẹ̀san rẹ̀ o ti sọ yàtọ̀ sí nǹkan pé. yọkùnfìlẹ̀kùn dùnúbọ̀kùn wọ̀yùdókìlùkùn jọ́nà tí ń tọ́jìrì mi ń ta ní àlànhàrù. ومساكن طيبة في جنات عدن ọlọ́run ní tẹ́ ẹ bá lè ná owó yín tẹ́ ẹ ná ẹ̀mí yín sójú ọ̀nà tèmi ọlọ́ọ̀ba yín forí àwọn ẹ̀ṣẹ̀ yín fi jìn yín àwọn ẹ̀ṣẹ̀ yín òun forí ẹ̀ jìn yín lẹ́yìn eléyìí òní òun ọlọ́ọ̀bá ga yóò fi sínú ọgbà ìdẹ̀ra rẹ̀ ọgbà tẹ́pẹ́ yìí máa ń gbénu ẹ gbére jannata adìrin àlùjáná tẹ́ ẹ̀ máa ń gbénu ẹ láéláé inú ọgbà àdẹ̀kùn ọlọ́run tẹ́pẹ́ láéláé àmọ́ ń gbé bẹ́ẹ̀ kára àlùjáná wọ̀ ọlọ́run ní ni èrè tó tóbi pọ̀ ní ọlọ́run jáde rè o náà. وأخرى تحبون نصر من الله وفتح قريب. ee kábíyè tó ń bẹ tá a tó ń fẹ́ yàtọ̀ sí kábàlù jánà lára rẹ̀ ni pé àwọn aránṣẹ́ ọlọ́run lára rẹ̀ ni pé kọ́lọ̀ ń sọ ìlú èrè jẹ èrè jẹ kọ́lọ̀ ń sọ di ìlú Islam fatun koribun inshallah ẹ̀dáwó yín sójú ọ̀nà tọ́lọ́run kọ́lọ̀ ń fi ṣe eh, aránṣẹ́ rẹ̀ fún yín kó fi ṣe fatahu fún yín ìṣẹ́gun kọ́lọ̀ òfin ṣe fún yín. bashiril mu'minin. ìrí àríwẹ̀ ọ̀sálà bá ń fáwọn gbàgbọ́ òdodo ní ìró òdùnnú ìró òdùnnú àránṣẹ́ ọlọ́run òde ìṣẹ́gun rè òde ìjẹjà òde àlùjáná òde rà ó tẹ̀lé. ọ̀ya. yá ayyuhalladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah. الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون nínú suratu munafikun Quran chapter sixty three wọ́n ti lọ mú àyà ìkejì sí parí ìkẹta sí parí wọ́n ti lọ mú wá fún wa o ibi tí Ọlọ́run ti ń sọ pé ẹ má jẹ́ kí dúkìá yín àtàwọn ọmọ yín kó di lọ́wọ́ tó wọn Ọlọ́run ọba ẹ má jẹ́ owó di ejò sí alápò tí ò ní í ṣe é mú ẹ̀fin tẹ́ ẹ bá nílẹ̀ fọlọ́hún tẹ́ ẹ bá náwó yín sójú ọ̀nà tọlọ́hún yóò jòrè fún yín ẹni tí dúkìá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tọlọ́hún jogún fún tó kò fa kọ́mọ lè ṣe tọlọ́hún ọba òun tọ ọyọ́ pàdánù lọ́dọ̀ ọlọ́hún kọ́lọ́mọjà pàdánù o. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء wallahu wasi'un alim. àyà àti kàfá náà ti yé wa suratu Baqara nù ẹ ń bá fi wọ́n náírà alẹ́ sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run fi ṣe àdápadà fún lọ́gọ́rùn-ún méje náírà ẹnáwó náírà sójú ọ̀nà tọ́lọ́hún ẹ fi gba seven hundred náírà padà ó kéré tán nù tó pé tó jùlọ tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sàlékún orí fẹ́ lòmíì ọlọ́ba سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتهكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا بسم الله الرحمن الرحيم الحمد لله خالق الوالد وما ولد مصور الثقلين الإنس والجن المبين الذي بين الغاية من خلق الإنس والجن في محكم تنزيله حيث يقول وما خلقت الجن والإنس إلا ليعبدوني والصلاة والسلام على المبعوث رحمة وإداية للعالمين محمد المعلم الدائي المربي المجاهد الذي جاءد في سبيل ربه ومولاه حق جهاده وهذا الرسول العظيم والكاهل في حديثه الصحيح كلكم راعي وكلكم مسؤول عن رعيته زملائي العلماء العجلاء إخواني وأخواتي في الله احييكم جميعا واقول السلام عليكم ورحمه الله وبركاته رمضان كريم والله اكرم وكل رمضان وانتم بخير ان شاء الله تعالى ادعو كيف سبحانه وتعالى atọrọ àlékún òkè àtàlékún gé ọlọ́run ọba subahánahu wa ta'ala fún anabi wa muhammad sallallahu alayhi wa sallama ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá ọba olúwa wa tó ṣẹ̀dá wa n sì ní aláforíjì ẹ̀ṣẹ̀ ẹ̀dá títún kẹ́ ẹ̀dá tó bá forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn tán a bẹ̀ ẹ́ kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá. inú Ramadan la wà gbogbo ìjọsìn wa àti ìgbìyànjú wa nínú oṣù alálùbáríkà yìí ọlọ́run ọba dákojọ́ ṣe gbogbo ẹ̀ ní àtẹ́wọ́gbà rere lọ́wọ́ oníkálukú wa. wàá má ṣe rọmọdánà yìí ní òpin rọmọdánà fún wa nílé ayé wa lọ́la aláhìláhà illallah. mo kí gbogbo àwọn àfáà wa tá a jọ wà ní ìjókòó alálùbáríkà yìí masiwuliyatul walidain ala awuladi ima wa banati ima fi hadi ilhayat ojúṣe òbí kìnnìkejì lórí àwọn ọmọ wọn kùnrin àtàwọn ọmọ wọn bìnrin nínú sẹ̀mí ayé yìí tí ọlọ́run ọba dá oníkálukú wá sí. Si tàbí ká ní hukukul abawain ala awuladi ima wabanati ima fi hadi iduniya àwọn ìwọ tó jẹ́ dandan fún ìyá àti bàbá láti pé wọn bọ́lọ̀hún àtànábì ń fẹ́ lórí àwọn ọmọ tọ́lọ̀ ń bá fi wọn nílẹ̀. al-islam diinu Allahil wahid islam ìní ẹ̀sìn kan oṣó tọ́lọ̀ ń torí ẹ̀dá gbogbo èèyàn àtàwọn àlìjànú ìlàm dhalika ilman yakiniyan jẹ́yìn òye ọ dáadáa jẹ́ ọ́ dá ọ lójú yékéyéké bó ṣe rí nu ìsìláàmù yìí dínú kamil ẹ̀sìn tó pé ni kò sí ààyè kò sí àbùkù kan kò sí àdínkù kan nínú rẹ̀ tàbí lára rẹ̀. ìyẹn ló tọ́lọ́ ń fi ń sọ. So, ní súra orí kẹfà ìyẹn súratul an'am aya thirty eight wípé ma faratna fil kitab min shay kò sí kíni kan tí ó mú oríire àti dáadáa báwọn ọmọ ẹ̀dá ènìyàn àtàwọn àlìjànà nílé ayé tóun ọlọ́run ọba dá wọn sí. Si tóun ò ti ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sínú àlùkùránì alápọ̀nlé tó ń sọ̀kalẹ̀ fún wọn. ìyẹn ló fà á tó fi já sí pé gbogbo agbègbè ìsẹ̀mí ayé ní ìsìláàmù rọgbà yìí ká nípa ìdáwalẹ́kọ̀ọ́ ìsàlàyé ń pa wọn àti bá a ṣe lè ṣe nínú kọ̀ọ̀kan tábì jẹ́ ni ọlọ́run nílé ayé ń bí tí oríire ó fi sùn wá bọ̀ nílé ayé ń bí tábì wá lọ dẹni ìkẹ́ nínú sàárè tábì báyọ̀nù ọlọ́run pàdé lọ́jọ́ gbèǹdé àlìkìyàmọ̀ tọrọ wo fi já sílé ìdẹ̀ra àlìjánná táwo òfin ní bá wọn wọn náà já ànámọ́ lọ́jọ́ gbèǹdé àlìkìyàmọ̀. rahimallahu al-imama hasan al-banna ọlọ́run kọ́ bá ní kẹ́ ìkẹ́ nínú àwọn àfa àwọn àgbà nínú ẹ̀sìn yìí tí wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n fi orí parí tọ́pọ̀ ọ̀lẹ́ nínú islam kan tó jáde láyé torí pa wọn náà tí ó sì lè parun ìmáàmù yìí ìyẹn hasanul banna ó ní al-islam nizomu shamil yatanawwal mazahir al-hayat islam ìní ètò rere àti ìlànà gidi tó rọgbà yí gbogbo sẹ̀mí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjànù ká nítorí ká kí wọ́n sì lè fi kúrò láyé dáadáa kí sáré àtàlìkìyàmà kò lè tún dáa fún wọn pẹ̀lú èyí lọ́pàá tó yíjá sí pé agbègbè bí òbí bí ó ṣe rí ọmọ ẹ̀ bí ó ṣe tọ́jú ọmọ ẹ̀ Islam ti ṣàlàyé ẹ̀ parí ó ti kọ́ alẹ́ kọ́ nípa rẹ̀ pátápátá yányán ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo wa ńlá gbọ́dọ̀ mọ̀ wípé ọlọ́run ọ̀dá wa sáyé lásán kò dá wa sáyé láì ní ìdí pàtàkì tó torí ẹ̀ wa sílé ayé yìí èyí dá wa lójú bẹ́ẹ̀ ọlọ́run gan ó tún wá sàlàyé n tó mú dá wa sílé ayé nínú alukurani alápọ̀nlé ní súratu dariyat yẹn súra fifty one aya fifty six ó ní wàmẹ́ khalaqtu lìjìnnà wal insa illa liya'buduni kò sóhun tó mímí ọlọ́run dáwọn àlìjànú àtàwọn èèyàn sílé ayé tí mo dá wọn sí bí kò ṣe ti torí kí wọ́n lè wá sin èmi ọlọ́run níbẹ̀. alhadaful wahid min huwa ibadatullah wa ta'atuhu subhanahu wa ta'ala ìdí pàtàkì tó mú kọ́lọ́hún ọdẹ èmi rẹ̀ sílé ayé. Si ẹni tìtorí ká lè wá sìn níbẹ̀ ká sì lè wá tẹ̀lé ìlànà rẹ̀ àti ìlànà òjíṣẹ́ tọ́ran sí wa tá a mọ̀ ọ́n ni. ńgbà rí báyìí ó ń túmọ̀ sí wípé gbígbé wa nílé ayé ọ gbọdọ wà ní ìbámu sí ntọ́lọ́ nítorí ẹ̀ dá wa. sílé ayé hùn ìgbélé ayé wa ó gbọ́dọ̀ jẹ́ fọlọ́hún tó kéde lẹ̀ kúlí iná sọ̀láti wà nusuki wà màhíyáyá wà màmátíyà lillahi rabbil alamin sọ wípé irun kíkì mi. àwọn ẹran àjọsìn mi tí mo bá ń pa ìsẹ̀mí ayé mi ikú mi tolúwa ni gbogbo ẹ̀ kò lórogún ọ̀kan ni gbogbo ẹ̀ pátápátá yányán òun nìkan ní sì máa gbé wọn fún. bá a ṣe sọ̀rẹ́ńdà ara wa fọlọ́n bẹ́ẹ̀ ni a sọ̀rẹ́ńdà ilé ayé wa fọlọ́n. yẹn ni wípé bá a ṣe gbà wípé ọlọ́ọ̀ni máa darí wa nílé ayé tó dá wa sí iná làágbà wípé ọlọ́ọ̀ni ó máa darí ayé wa àwa kọ́ là á máa darí ara wa àwa kọ́ là á sì máa darí ilé ayé wa ọlọ́run ni ó máa darí wa ni ó sì máa darí ilé ayé wa àti gbogbo ètò ìṣẹ̀mí ayé wa. ìyẹn lọ́fà tóbi já sí pé a gbọ́dọ̀ mọ̀ pé ìlànà Islam tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa ńláwọ́ òbí láàfi kọ́ ọmọ wa láàfi rí ọmọ wa láàfi ọmọ wa láàsì fi kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ká tó bọ́ sínú ìdánilẹ́kọ̀ọ́ yìí mo fẹ́ jí ó yé wa ní tìtorí tọlọ́ọ̀ nìkan wípé yóò bá bọ̀ wọ́n ní ẹni tí ọba fẹ́ tẹ ilẹ̀ tútù yóò da omi síwájú bí kọ́ kò lè rí ilẹ̀ tútù tẹ̀. ẹni tí ọbẹ̀ kí ọmọ àwọn jẹ́ ọmọ rí ọmọ dáadáa kọ́mọ àwọn jẹ́ ẹni ọlọ́run ọmọ tí ó wúlò fóun tí ó wúlò fún Islam tí ó wúlò fẹ́ bí ìhun tí ó wúlò fáwọn mùsùlùmí in general tí ó jẹ́ èèyàn pàtàkì nílé ayé àti lọ́jọ́ ọ̀gbẹ́ǹdì àlìkèámà ọgbọ́dọ̀ mọ̀ yìí pé. dandan ni kóun ó ṣe wàhálà láti ṣe ìwádìí nípa ojúpẹ̀nà tọ́lọ́hún àtànábì tó fẹ́ kóun ọgbà tọ́jú àwọn ọmọ tó ń bí káwọn ọmọ yìí káwọn lè jẹ́ oríire àti ayọ̀ fóun ká má fi di orí ibú àti ìbànújẹ́. E àti wàhálà fóun nílé ayé ń bí àti lọ́jọ́ gbèǹde àlìkèyàmà. èyí ló tí mo fi fẹ́ kọ́kọ́ ṣe é lálàyé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé nǹkan kankan pàtàkì tó lè jẹ́ ìrànlọ́wọ́ fún wa. táàbì rí ọmọ tọ́jú ọma rí ọmọ rè ní ti dáadáa tí ó mú wa dúpẹ́ ayọ̀ lọ́dọ̀ ọlọ́run nílé ayé wa lórí àwọn ọmọkùnrin ọmọbìnrin tọ́lọ́run fi ta wá lọ́rẹ ó ní wípé káwa òbí ká gba ìlànà Islam. láàyè kó tó di wípé a bẹ̀rẹ̀ sí máa bímọ. ọkùnrin kó tó lè rí ọmọ tọ́jú nílànà ìsìláàmù tó yanjú tálámọ̀rí rẹ̀ lórí àwọn ọmọ tọ́lọ́n bá fi ta lọ́rẹ tí ó wà já sọ́yọ̀ tí ó jà sọ́pẹ́ tí ó jà sí dùnú tí ó jà sóríire. So yóò wo obìnrin rẹ̀ fe, obìnrin wo lobìnrin rẹ̀ obìnrin tó jẹ́ Islam tó lágbọ̀ọ́yé Islam tó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run kódà tó Islam kódà bó ṣe Aba, àbá bákan náà lobìnrin tó bẹ́ yóò wo ọkùnrin tọ́jẹ́ mùsùlùmí gidi fẹ́ tọ́jọ́ màlúàbí tọ́jẹ́ ni rí tọ́já lágbọ̀yé tí ó lè bá fi ìwà ìsìláàmù gbélé ayé kí bàbá àti ìyá ọ̀dà kí wọ́n já lágbọ̀yé ẹ̀sìn kí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run kí wọ́n jẹ́ ọmọlúàbí ìnìpìlẹ̀ àkọ́kọ́ fún kó lè jẹ́ rọrùn fún méjèèjì láti tọ́jú àwọn ọmọ tí wọ́n bá bí dáadáa. ẹ̀kejì a mọ̀ ti torí níta fífẹ́ máa bí wọn nígbà tá a bá má tán nílànà Islam. àwọn aṣíwájú rere fún wa wọ́n ní ntọ́yẹkọ́ jẹ́ èèmù wa tá a bá fẹ́ máa bímọ nítorí ká lè máa dá sínú ìjọ ìsìláàmù yìí àwọn mùmìnì tí wọ́n jẹ́ olùmú ọlọ́run ọba lọ́kan tí wọ́n ó sì máa ṣèfẹ́ ọlọ́run àti ìjì ọlọ́run. ó gbéyàwó ìwọ ọkùnrin ó lọ́kọ ìwọ obìnrin ntọ́ gbọ́dọ̀ jẹ́ èròǹgbà ẹnìkíní kejì wa pẹ̀lú bá a ṣe fẹ́ márì yìí ìní kọ́lọ́hún ọba kó lè máa fi àwọn ọrẹ ọmọkùnrin ọrẹ ọmọbìnrin tí ó jẹ́ onígbàgbọ́ òdodo olùmọ̀ ọlọ́run lọ́kan olùmọ̀ ṣèfẹ́ ọlọ́run ọba àti ìfẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tàwa lọ́rẹ̀ẹ́. èyàn àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì táwọn àáfàá sọ ni pé kọjá sí pé n ta àbí fẹ́ẹ́ máa bímọ ẹni kí àwọn tí wọ́n jẹ́ olùtún ilé ọlọ́run ọba ṣe kí wọ́n lè máa ti àtàrà wa jáde àwọn alátúnṣe rere nílànà Islam lórílẹ̀ ọlọ́run kí wọn ó lè máa ti àtàrà wa jáde pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ńlá sì fẹ́ bímọ. tí nǹkan kìíní kejì yìí tọ́bọ̀ wà nínú èròǹgbà wa. bá a ṣe máa rí ọlọ́run kùn wa lọ́wọ́ láti máa rọ́nà ṣiṣẹ́ tọ̀ wọ́n. bákan náà kò ní sí wàhálà fún wa ọpẹ́ àtayọ̀ làlámọ̀rí ìwọ ọjà sí. lórí ìtọ́jú àwọn ọmọ wa àwọn ọmọ yẹn dẹ̀ ní wọ́n yáa rí wọ́n ó wúlò fún Islam wọ́n ó wúlò fúnra wọn wọ́n wúlò. báwa tàbí wọn bákan náà wọ́n ó wúlò fáwọn mùsùlùmí lápapọ̀ wọ́n ó sì jẹ́ èèyàn gidi èèyàn pàtàkì láyé ẹni ìyọ́nú Ọlọ́run wọ́n jẹ́. umaru bunu al-Khattab kọlọmba ní sàlékún yọnu ẹ fún ó ní ìnílá àtàzáwájú ní ìsà lè ṣáwà èmi ìfẹ́yàwó nítorí kí n lè máa gbádùn rẹ̀ nìkan kì í ṣe torí ìlera ẹni tí máa gbádùn lára rẹ̀ tàbí tí máa fi gbádùn ẹni mo fi fẹ́yàwó kì í ṣe torí ìyẹn o ṣùgbọ́n rọ̀já à àyùkúrìjà lọ́ọ̀ù mi ní násámẹ́. tusabihu wa tudakiruhu. n tí mo fi máa ń fẹ́yàwó ẹni kí n lè rí àwọn ọmọ rí lára rẹ̀. tí ó máa sin lọ́hùn tí ó rántí Ọlọ́hun tí ó máa ṣe wàhálà lórí ìlọsíwájú Islam lórí ilẹ̀ ọlọ́run títí ń sẹ̀mí. tọ́bajá sí pé irú èròǹgbà bàbá wa Umaru ọmọ Khatabi yìí lọ́ba ń wà lóòkan àyà tiwa náà.

àmọ́ yìí pé ìta gbọ́dọ̀ fi tọ́ wọn ìní kúránù àti súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí wọn bá wọn. àwọn aṣíwájú rere fún wa wọ́n ní ọmọ bíbí tá ń wóhun ọ̀rẹ́ ńlá ni látọ̀dọ̀ ọlọ́run tó ṣe pé tọ́lọ́run bá ń tààyàn ní ọ̀rẹ́ ńlá yìí èèyàn ọmọ dúpẹ́ gan fọlọ́wọ́n ọba lórí rẹ̀ wọ́n wá ní bó ṣe rí un mọ́nà ni ìgbà ìpamọ́ ńlá ni tá a gbọ́dọ̀ sọ dáadáa tí ò gbọ́dọ̀ yín gẹ́ mọ́ wa lọ́wọ́. wọ́n sì ní màsíwìlíyà ni ìbíràn ńlá tó tóbi ni tó ṣe pé tá a bá yìí kùnà. láti pé ojúṣe tó yẹ ká pé lórí rẹ̀ tá a fi jáde láyé tí wàá bá wa. ọlọ́run má jẹ́ ajẹ́ ká àbámọ̀ abú èyí lọ́fà. tí wọ́n fi pè àsákìyèsí pé ká sọ̀rọ̀ àwa dáadáa. àwa bímabíma nítorí kọ́mẹ́jà sí pé àwọn ọmọ tọ́lọ̀ ń fi ta wá lọ́rẹ́ ìní ọ̀sọ̀ wa dèrò náà já ànámọ̀ lọ́jọ́ gbèǹdé àlìkèámà nígbà tá a bá tọ́ wọn bọ́lọ̀ ń ṣe fi tọ́ wọn nígbà tá a bá rí wọn bọ́lọ̀ wọn àtànábì ṣe fẹ́ ká rí wọn. wọ́n ní ṣe bá a mọ̀ tọ́ba àlekè ọlá ọ̀ ń sọ fún wa ní súrátù tahrim súra orí sixty six nínú alukur'ani ayé ẹlẹ́ẹ̀kẹfà wípé yá ayúwà ladina àmánú kú ànfúsàkùn wà àlékùmù náírà wà kúdù ànásù wà lìhìjárọ àlẹ́ àmàlà ìkàtún gíláṣù ṣìdáàd láyà súnà lọ́hàmà àmàràhàn wọ́yà fàlùnà máyò màrún ọlọ́run ni pẹ̀yìn onígbàgbọ́ òdodo sọ̀rọ̀ àyín dáadáa èmi ọlọ́run ọba lé o bí mo ṣe jẹ́ ọba aláàánú tó bí mo jẹ́ alámòjúkú ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀ ni mo lè tó o ẹ sọ̀rọ̀ àyín dáadáa ẹ̀yin òbí tèmi ọlọ́run ọba fi ọmọkùnrin ọmọbìnrin ta lọ́rẹ ẹ sọ̀rọ̀ àyín ọlọ́run kì wá lọ pàápàá àwa baálé ilé àrìjálù kọ̀wámúnà alánìsáà àwọn ọkọ ìyàwó àwa bàbá ọmọ ọlọ́run kì wá ń lọ gan ànábì náà kì wá ń lọ o ọ̀wà ni lẹ́yìn eléyìí ká mójútó àwọn aráalé wa ọlọ́run ní ká mójútó àwọn aráalé wa lẹ́yìn tá a bá mójútó ra wa tán àwọn wo lára ilé wa ìyẹn àwa baálé ilé àwọn aráalé wa ń làwọn aya àtàwọn ọmọkùnrin pẹ̀lú ọmọbìnrin tọ́lọ̀ ń fi ta wá lọ́rẹ. ọlọ́run ní ká mójútó wọn dáadáa torí látara ara wa àti látara àwọn ará ilé wa tá a bá mójútó ra wa ká tún mójútó wọn àlèdọ̀mọ̀ náà já ànámà ló fi ní wàkúùdù anas. inú tí òun fi ṣe ìkóná jáànámà ni ànásùwà àwọn èèyàn kan tán jẹ́ agbọ́mọ́gbà àwọn bíi abọ̀rìṣà kèmfèrí àwọn pòkí ẹ̀dá àwọn tó ṣe yí pé ojúṣe tí wọn tó yẹ wọ́n ṣe lórí ọmọkùnrin ọmọbìnrin tọ́lọ̀ ń fún wọn ọmọ ẹ̀hẹ́ tọmọ wa dàdánwò mọ wọn lọlé ayé. dálíkì àmọ́ wọn tọ́lọ̀ ń wá mú wọn látara ọmọ tí wọ́n lọ dẹni ìyà nínú náà jáànámà kọlọ mọ́jà tàtàrà àwọn ọmọ wọn wọná káwọn ọmọ wa náà kí wọ́n mọ́ tàtàrà wa wọná àtàwa àtàwọn ọmọ wa àtẹ̀bí wa lápapọ̀ àlìjánná onídẹ̀ra ni ò jẹ́ àwọ̀ wàá máa gbọ́ mi. àyà yìí àwọn aṣáájú rere fún wa wọ́n yànnàná ìtumọ̀ rẹ̀ lápèjúwe Ali ọmọ àbí tọ́lẹ̀ ó ní ntọ́lọ́wọ́n bá ń sọ pẹ̀lú àyà kẹfà inú súrátù tàrímì yìí ìní wípé alimu anfusakum wa alikum alikhoira wa adibuhum. ní tọ́lọ́wọ́n bá ń sọ kẹ́ ẹ gbọ́ wípé ẹ̀yin mùmí ní lọ́kùnrin tẹ́ ẹ jẹ́ baálé ilé ẹ fi rere. àtiwọ́ ọmọlúàbí. nínú ẹ̀sìn ìsìláàmù tẹ́ ẹ wà ẹ fi kọ́ra yín ẹ sì fi kọ́ aya àti àwọn ọmọ tọ́lọ̀wọ́n bá jogún fún yín ẹ fi rere kọ́ra yín ẹ fi kọ́ aya àtọ́mọ́ ẹ fẹ́ kọ́ ìsìláàmù kọ́ra yín ẹ fi kọ́ aya àtọ́mọ́ yín àwọn ní tọ́lọ̀wọ́n bá ń ṣàlàyé rẹ̀ fún wa nù àfàwà Hasan Basiri nínú tàbí yìí nà lọ́wọ́ à. àwọn ní ìtọ́lọ́wọ́n bá ń sọ pẹ̀lú àyà yẹn ìní muru'un bi ta'atillah wa allimuhum al-khayra ẹ pa àwọn aya àtọmọ yín láṣẹ gbogbo tó bá jẹ́ ìtẹ̀lé tọlọ́hun àti tòjìṣe ọlọ́hun gbogbo tó sì jẹ́ rere nílé ayé látòkè délẹ̀ àtànábì tí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa yékéyéké ẹ fi kọ́ àwọn ọmọ yín dáadáa àfa àwa mujahid ó ní ìtumọ̀ yá ayuwa ladina amanu kú ànfúsàkùn wàhálíkùmù náírà ó ní ní pé ọlọ́ọ̀ni ìtọ́kùlọ́ ayuwa almu'minun wàhálùsù àhálíkùmù bìtẹ́kùwàlá gbogbo ẹ̀yin mùmìnì lọ́kùnrin tẹ́ ẹ jẹ́ baálé ilé ẹ bẹ̀rù ọlọ́run dáadáa ẹ wá fi ìbẹ̀rù ọlọ́run ọba yìí kọ́ àwọn aya yín àti àwọn ọmọ yín kùnrin pẹ̀lú àwọn ọmọ yín bìnrin sọ̀ǹgbọ́ mi tá a bá lọ sọ́dọ̀ bàbá wa Kọ̀tádà àwọn ní tọ́lọ̀ ń wí pẹ̀lú aya yẹn ènìyí pé ta'muruhum bi ta'atillah wa tanihahum an ma'siyatillah wa iza ta'ammaru bi amrillah. tusaiduhum wa iza raitahum ala ma'siyatillah sajartahum. àwọn ní ọlọ́run sọ wípé ìwọ baálé ilé tó jẹ́ múmìnì o gbọ́dọ̀ máa pa àwọn ará aráalé rẹ ayé àtọmọ rẹ láṣẹ ìtẹ̀lé tọlọ́run àti ìtẹ̀lé tòjíṣẹ́ ọlọ́run ó sì máa kọ gbogbo ohun tó bá jẹ́ ìyapọ̀ ọlọ́run àti ìyapọ̀ òjíṣẹ́ ọlọ́run fún wọn tó o bá rí wọn tí wọ́n ń ṣe ń tọ́jẹ́ ìtẹ̀lé tọlọ́run àti tòjíṣẹ́ ọlọ́run ó kù wọn lọ́wọ́ ó tì hàn lẹ́yìn tó o bá kẹ́fìn wọn nídìí ń tọ́jẹ́ ìyapa ọlọ́run àti ìyapa òjíṣẹ́ ọlọ́run ò ní máa wò wọ́n ràn ọkọ̀ fún wọn pátápátá yányán kanlẹ̀. bàbá wa Ibnu Jarir ọlọ́run kó bá ní kẹ́ wọn kó bá gẹ̀ wọn àwọn ní tọ́lọ̀ ń fi agbọ́yé nínú àyà yẹn ènìyàn pé àléyìnà ànú alima àwùládàna àdínà wàlẹ̀kọ̀yẹ́ra wàmẹ́lá yustagna ani wùmínàlẹ̀ adab wọ́n ní nǹkan mẹ́ta lọ́lọ́run fẹ́ kọ́ wa pẹ̀lú àyà yẹn nǹkan àkọ́kọ́ ní pé ọlọ́run sọ yí pé dandan ìní ká kọ́ ọmọ wa lẹ́sìn yìí ẹ̀kọ́ ẹ̀sìn yìí ká fi kọ́ ọmọ wa yanjú àkọ́kọ́ nu gbogbo ohun tó ń jẹ́ rere àti sẹ́ẹ̀rẹ́ nínú ẹ̀sìn yìí. káàkiri fi kọ́ ọmọ wa yanjú kí wọ́n mà. bákan náà gbogbo ládàbí ìwà pẹ̀lẹ́ ìwà ọmọlúàbí ìwà tútù ní gbogbo ọ̀nà tọ́jú àwọn ìwà rere kò ṣeé ká tún fi ọmọ. àdùwò báwọn àdùwò báwọn láàrin wọn ayábàá sínú àdìsí kan àdìsí yìí àdìsí muttafaqun alayhi Bukhari àti Muslim ńlọ parapọ̀ gbà wá ká lè mọ̀ wípé àwọn ọmọ tọ́lọ̀ ń fi ń ta wá lọ́rẹ̀ yìí lájẹ́ bùn ọ̀rẹ́ ńlá tínú wa ń dùn ntí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ ntí ń bẹ lẹ́yìn ipa bímọ ó ju ọmọ tá a bí lọ ọlọ́run jẹ́ ká ti àtàrà àwọn ọmọ wa sórí ire láyé àtọ̀run ọmọ ẹlòmíì lọ́sọdọ̀ lórí ìbúlé ayé ọmọ ẹlòmíì lọ́ba ló kọjẹ́ lójúnú ìbànújẹ́ tó ṣe pé rònú ẹ̀ ńlọpàá ẹlòmíì sì jẹ́ tálíkà. ọmọ ẹ̀ lọ́sọ̀dọ̀ olóríire tó ṣe pé inú ìbànújẹ́ lọ́wà hílàhílo rí ọmọ wa sọ di ẹni àyè ẹ balẹ̀ ẹni ìdùnnú tó kọ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa dá tó sì jáde nílé ayé lálàáfíà ẹ̀rí tí ọmọ ti ń jẹ́ bànújẹ́ látara ọmọ tọ́lọ́ ń ta lọ ọlọ́run má ṣe àwọn ọmọ wa níbànújẹ́ fún wa rasulu sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa wípé kúlùkún rọ́ọ̀yì wa kúlùkún mas'ul an ra'iyatihi gbogbo yín la dáná jẹ gbogbo yín la sì bi léèrè bẹ́ẹ̀ ṣe dáná yín jẹ sí i àdìsí yẹn gùn mí ní yànnàná rẹ̀ délẹ̀ ẹnu bí a nílò ìní pìkì láàrin rẹ̀ níbo mo fẹ́ lọ rọ̀súlù sọ́nù àdìsí yẹn torógùn díẹ̀ ó ní mọ̀rẹ́ atu rọ̀ọ́yà fi béètì zawjiha wà mas'ulatu an rọ̀ọ́yàtìhà ìyàwó ìyáálé tá à ń pè níyàwó adaranjẹ ló náà lọ́ọ̀dì ọkọ̀ tó wà bó ṣe da àwọn ẹran tọ́lọ̀ ń kó sábẹ́ rẹ̀ pé kọ́ máa dàjẹ́ bó ṣe dà wọ́n jẹ̀ sí òun náà jẹ̀jú ẹ̀ ọlọ́run obì òun náà léèrè bó ṣe tọ́jú ọkọ bó ṣe tọ́jú àwọn ọmọ bó ṣe tọ́jú ilé sí yọ jàbọ̀ bọ́lọ̀ ń ó ṣe bí ọkọ ẹ̀